for you. 梦。 ọmọ ìwọ nílé aláìwárí pè rán níṣẹ́. fẹ́ kọrin mi ẹ má mi ẹlẹ́mìs mi mo fẹ́ kọrin mi ẹ má wọ̀rí mo tún fẹ́ kọrin mi ká jó dáadáa <laughs> mo láìkì eléyìí náà jẹ́ kí n wo eléyìí náà mo láìkì eléyìí. Yeah. Yeah. Máa pàkàní kó má pààyàn. 我把自家钱你哭我。

ti ṣe lòun tún ṣe ń ṣiṣẹ́ ṣiṣẹ́ kò ṣe dáadáa. àjà ní dákun mo máa ń bẹ̀. lómi dáadáa. ààrẹ mú dákun mo máa ń bẹ̀. lómi dáadáa. ìwọ ló ní máa máa dóko níta. ìwọ ló ní máa máa gbẹ́pọ̀n níta. òbò iṣó ti ṣiṣẹ́ lọ látòwúrọ̀ Latifat òbò tí mú ní gbàgbé òkú ń bẹ títà àràgbá yàmú yàmú ọmú ń bẹ lóde àwọn kòkó mú pọ̀ ọmọ olóhùn kan àwẹ̀lé mi. olúwa jẹ́ kí okú ọkọ rẹ̀ ó mọ̀ dára mọ́lá o. òkè ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ẹjọ́ ojú mi ṣe ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ kú dédé wò iṣẹ́ dáadáa ni mo bá yín mm, ẹ káàbọ̀ sí abalẹ̀ ètò yìí o ohun tí mo fẹ́ sọ nírọ̀lẹ́ yìí mo ní bí obìnrin bá gbádùn okó òta ní nísìnyìí mo máa ma sábà máa gbé àwọn ọ̀rọ̀ kan wá kẹ́yìn èèyàn máa bá wa dá sí tó bá ẹni tó kàn máa pè wọ́n wọlé kẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn nígbà míì ní bóyá lọ́pọ̀lọpọ̀ ìgbà kẹ́ bá wa dá sí ìwọ ọkùnrin kí ni ó fà á tó jẹ́ pé ìyí ìyí tẹ̀ ń yí idó ẹ̀ ń yí odó ẹ ò lè yí kòkò bẹ́ẹ̀ kí ló jẹ́ mi ni kẹ́ má dóbò ń ta ẹ rí pé kò jáde lẹ́nu mi rí mo sọ fún kan lẹ́nìí ó ní the managers Bible say I see the nìkan mú you better know this and no peace tó bá sọ pé di marriage bí bible ṣe sọ tó bá yá ọkọ ọkọ ẹ máa wà useless ẹ wọgọ onígbádùn ọkọ yẹn mọ́ máa fojú sí nǹkan tí ò bá kọ́ ẹ know this and no peace ó ní ọ̀nà ọ̀tọ̀lọ́mẹ ọlọ́tọ̀ọ́mẹ dàchí mo ní òkè mo ti gbọ́ ẹ bàbá ẹ ò cheat ló bá ń sọ̀rọ̀ àwọn ọmọ Ghana ni ló ń sọ pé mo kàn ń wò báyìí nígbà tó bọ́lẹ̀ tí mo rí kinní náà àbí fi bíi kúrékùrè mo ní ìwọ yìí lọ́kọ ẹ ò ní cheat ìwọ yìí ìwọ eléyìí bó ṣe wà yìí lọ́kọ ẹ̀ ò ní cheat àwọn tó dáa jù ẹ lọ gbé egbe gan-an kan wọ́n sì ń dó nǹkan míì ń tà tí ò tí ò fẹ́ da á dó òbò míì tí ò da tó ẹ rárá pẹ̀lú bó ṣe bó ṣe bí ọkọ wọn ṣe dàbí egbin wọn á sì dóbò tí ò da tó yàwó ilé wọn ìwọ tó wá rí báyìí ìwọ yìí nìwọ sọ pé ìsìn náà ahmed àṣìmọ́ni you better know this and know peace yo know this and have peace ẹ wá gbọ́ àní kẹ́ má dóbò tàbó kí ló dé tẹ́ pé ìdó tẹ̀ ń dó àwọn ọmọ ń ta ẹ kí lè dóyàwó yín bẹ́ẹ̀ aláwọn ìyàwó yìí sọ wípé àwọn ò ní kẹ́ má dó àwọn in tó bá fà á mo fẹ́ kẹ́ gbọ́ kí gbogbo wa jọ ká jọ gbọ́ voice note yìí ẹ wá bá mi dá fún ọ wípé ìwà tí ọkọ ọmọ yìí wù ń bì láftà tí nǹkan ti ṣẹlẹ̀ tán ṣó wà sincere ṣó fẹ́ ó kàn fẹ́ máa mú ọmọ yẹn ṣeré ó fẹ́ máa do ṣeré ni àbí ẹ feel pé ó fẹ́ fẹ́ ọmọ yẹn lóòótọ́ ó fẹ́ fẹ́ padà àbí ó fẹ́ máa do ṣeré mo ń bọ̀ ẹ jẹ́ n wo ti má tiẹ̀ kọ́kọ́ lè pè náà kí play voice note ẹ̀ síta tó bá ti ready fún mi màá pè nísìn pé tó ma do doṣeré ni àbókọ̀ ẹkọ̀ fi pé ó ti ó ti kúrò lọ́kàn ẹ̀ lóòótọ́ ṣe rí ta bá wà lórí ètò yìí tá a a lè gbọ́ mọ́ ọlọ́run téèyàn bá gbọ́ lórí ètò yìí kò lè gbọ́n mọ́ kì í ṣe o kì í ṣe o. ń ṣó ti rẹ́dì fún mi. mi fẹ́ kó kíní yẹn kọrin síta ni. hello. hello. hello. kí n tó play voice note ẹ̀ mú kọ́ fẹ́ kẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ náà tó bá ti ready torí ibi iṣẹ́ ló wà tí ò bá wá ready à á gbọ́rọ̀ yẹn ẹ wá wò ta ló jẹ̀bi. Africa mi kí ló dé hello hello. hello I just can play voice ẹ̀. mo ń bọ̀. Nfunke Kasuma mo tún pè é látara ẹ̀ píkẹ́. kí n pìkì ẹ̀ tí ìbára yé mi. mo fẹ́ sọ̀rọ̀ ayé mi fún mi mà. gbogbo náà ló máa fẹ́ sọ̀rọ̀ ayé wọn. ẹ̀ẹ̀kan tó ṣẹlẹ̀ ni pé ọmọ ìpín mi mo ti kọjá twenty five years old mo dẹ̀ ẹ̀sẹ̀ máa mi ẹ̀mà tọkọ mi máa rìn fún kọjá bá bíi three years a dẹ̀ ti bímọ ẹyọ kan ọmọ yẹn dẹ̀ ti lọ bíá bíi two years báyìí ó sọ pé ìgbà tí mo mí tọkọ mi ọkùnrin ọkọ tí bá mi lájọṣepọ̀ ìfẹ́ jìnnì mi gbà ọlá ìfẹ́ tí mo ní síbọ̀ yìí òun náà ló jẹ́ kí n gbà fún kó virgin but ìyá ló máa fi ń jẹ mí ó jẹ́ pé virgin ló bá tó ìtàn ìyá ló máa fi ń jẹ mí ó ní ọ̀rẹ́ mi kan tó ṣe fẹ́ ti pàṣẹ ní last year ọ̀rẹ́ mi yẹn wá mú mi lọ sí ìlú wọn ìlú ìlú wọn so ó láwọn fẹ́ ṣe pàṣẹ ọmọ ìyọ́dẹ̀ lèmi ó lẹ́nu yẹn fẹ́ ṣe birthday. Musaf tẹ̀lé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó mọ̀mọ́ mi bàtà jọ lọ bàtà débẹ̀ mo ní ti gáì kan gáì ó wà òkè ǹdẹ̀ lè mọ̀ tí ì mọ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ sí pé bóyá kọ̀ọ̀kan ṣá so gáì dẹ̀ toast mi mo dẹ̀ sọ pé mo ti máa rí pé ìyàwó lé mi ní bọ́ gbogbo nǹkan tí gáì sáà ti fún nǹkan ọkọ̀ bẹ́ẹ̀ yẹn mo sáà ní kí n náà tẹ̀ try kí n wo kí n ti máa yọ̀ ọ̀rẹ́ mi yẹn sáà ń ó dà àǹtí mi pé kí n try kí n try àǹtí mi ká martin àti guy ìdájọ wọlé nínú òtẹ́ẹ̀ tó ti ṣe tó ti ṣe bẹ́tìdẹ̀ yẹn nínú òtẹ́ẹ̀ náà rúùm kan nínú òtẹ́ẹ̀ náà la lọ́ọ̀jì sí màtẹ́ kò sí orí tí kò bá mi ṣe ìgbà yìí ó lá òbò mi ó mú ọrùn kò sí nǹkan tí kò bá mi ṣe òun ló kọ́ mi bẹ́ẹ̀ ṣe máa ń fi ẹnu mu okó mi ò mu okó rí ní ayé mi ọkọ mi ò láòdù mi rí láyé láti bí three years tá a ti máa rí kò láòdù mi rí gáyì láòdù mi ó mu ọyàn mi ó fún un nífun ọjọ́ yẹn ni mo tó mọ bó ṣe ń tẹ ọyàn pé ọkùnrin ń tẹ ọyàn ọjọ́ yẹn ni. ṣé ẹ rí ẹ jẹ́ kí n sáré block tó pè wọlé yẹn ẹ jẹ́ sáré block ẹ̀ tó bá yá wọn wá máa bẹ̀ mí lẹ́yìn you blocked me mi ì mọ nǹkan tí mo ṣe mi tẹ̀ ní block ẹ̀ máa fi sí máa report spam mi ń bọ̀ ẹ o sódà kò ní lè pè mí mọ́ láyé ẹ̀. ó bá mi ṣeré débi pé ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la ṣeré kílẹ̀ tó mọ́ àṣírí nínú toilet àṣírí nínú bathroom um, sorry àṣírí ní orí bed àṣírí ní ilẹ̀ kò síbi tá a ti ṣeré òun ló fún gbogbo stein tí mo jẹ mo jẹ àwọn stein tó gbé mi mi jẹ rí láyé mi sùgbàlàjà husband àwọn ọ̀pọ̀ kan máa ń bá mi sùn mo dẹ̀ mọ̀ pé mo máa ṣe ṣùnà níta torí very young guy ó dẹ̀ ní okun lọ́wọ́ bọ̀ kò mọ́ lò ó lò fún mi rárá kò lò ó bọ́ọ̀lù ló gbé mi lọ sí ló jẹ mi láyé ó fọyé tó bá yẹn gbé mi jẹ́jọ́ yẹn ó ti dùn mọ́ mo jẹ́ pé tí yóò dùn ká mi lára mọ́ hmm. tí yóò dùn mọ́ mi mọ́ bọ́ì ya mo ṣàgbá nọ́mbà ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní pe àwa ó máa bá mi lẹ́kọ̀ọ́ a máa jọ lọ sóòtẹ́ ẹ̀ máa gbádùn ara títí mo ṣàmọ̀ pé gbogbo nǹkan tí mo ṣe ọkọ mi ń sọ mi so ọjọ́ kan bí bẹ́ẹ̀ ṣe wá pè mí ẹ̀ pé àwọn wá sí patí lẹ́kọ̀ọ́ pé sáìdì bomi ọ̀dọ̀ wa mo ṣáàjú ìfún pé ìyànà pàjá lọ́dọ̀ wa sọ wá wá bá mi ìmájà sáà lọ́ọ̀jì mi ò tẹkùn mi mọ̀ kọ́kọ́ mi so yàrá ta sáà lẹ́tù sí pé ṣe wá bá wa ń bẹ̀rù mi ọkọ ẹ lọ bá wọn nínú yàrá yẹn sáà dìjà títí débi pé ó lé mi pẹ̀lú ọmọ lọ́wọ́ ó lé wa kúrò nílé àwọn èèyàn sáà ń bá wa bẹ́ lọ́tún lọ́sì kò gbẹ́ but gáì tí mo sọ yìí pé ọ̀rẹ́ ó jọmọ̀ lókè ìyẹn lòun rẹ́dì láti fẹ̀yìn because àtìgbà tóun fi kọ́ mi wọ́n ṣe ń dúkú òun tí ìrìn tó wà òkè bí mi tí abẹ́ tight lábẹ́ mi ti tight pé òun fẹ́ fẹ́ mi but ní kò fọ̀rọ̀ yí lọ́yìn wípé ṣé mo lè fẹ́ ìyẹn ṣé kò ní máa fi ojú tí mo fi ń tí mo fi ń títọ̀ kọ mi ṣé kò ní máa fi wù mí èmi ní kí n sọ pé máa jẹ làmúlò yẹn tó bá máa ń pẹ́ ní mímú tí ju twenty five years lọ mi ẹ̀sẹ̀ ní twenty five ẹ̀jọ̀ máa ẹgbọ́n tó ní kẹ là ń lọ́yẹ̀ nígbà tó wá di ṣé lánàá ni ẹ wá gbọ́ nǹkan tó sọ mo wá fẹ́ mọ̀ pé ṣé kò ń ṣe wípé ọmọkùnrin yìí ó fẹ́ ó fẹ́ play smart one lórí ọmọbìnrin ìyẹn ọmọkùnrin tó jẹ́ ọkọ ẹ̀ tó ti lé e síta pẹ̀lú ọmọ ẹ wá gbọ́ ilé yìí ẹ má bínú o. mọ́mí ẹ káàárọ̀ mà ẹ jẹ́ mi tí mo ṣe voice note sí yín lánàá ni mà ẹ ṣé àná mà ọ̀rọ̀ mi tún ti kọjá bó ṣe wà tẹ́lẹ̀ o torí ọmọ tí màá tọkọ mi bí fúnra wa ara ẹ̀ ò yá mọ́jú ìjẹta mọ́jú márùn so ìgbà tó sáàdì ìrọ̀lẹ́ àná mo wá pe dáàdì ẹ̀ pé àwọn ọmọ yẹn ń gbóná tọ́lọ́mọ yẹn jẹ́ ọmọ tó láìkí dáàdì ẹ̀ gan even gan tí dáàdì ò bá sí ilé kò ní sùn so àtìgbà tá a dẹ̀ ti kúrò lọ́dọ̀ ẹ̀ lọ́mọ yẹn ò ti gbádùn àti mi wá ní kí n gbé ọmọ yẹn lọ sọ́dọ̀ ẹ̀ n gbé lọ sílé ẹ̀ lánàá èmi gẹ́gẹ́ bí ọkọ tá ti jọ jà tó dẹ̀ lóun ò fẹ́ mi mọ́ èmi náà ṣàjọ ara mi mo múra mo wà òkè mo jẹ́ kó fi pé bóyá mo ronú àbí kankan mo lọ múra mo makeup mo sẹ́fìtì mo ṣe mi mo wọ short gown short gown ni mo wọ̀ lọ síbẹ̀ lánàá so ìgbà tí mo sáà délé abanilé torí òun náà àtijọ́ tọ́wọ́ yẹn ti ṣẹlẹ̀ kó lọ bíṣẹ́ mo bá nílé mo wá drop ọmọ ẹ pé ara ọmọ ẹ ò yá pé kọ́mọ ẹ sùn ọ̀dọ̀ ẹ torí kò ń sọ ọmọ yẹn pé ọmọ yẹn ti nílé níbi two years pé kọ́mọ yẹn sùn ọ̀dọ̀ ẹ ló wá sọ fún mi pé kí n dúró pé màá dẹ̀ tiẹ̀ bá ṣeré díẹ̀ kí n tó máa lọ pé ìgbà tó jẹ́ pé máa sùn bí ìgbà tí mo dẹ̀ ti ká sọ ẹ̀ dání wọ́n sọ pé àmọ́ ò lè dúró pé mo ní nǹkan tí mo fẹ́ ṣe nílé pẹ̀lú mi ó jẹ́ kí n máa lọ so mo lè drop ọmọ yẹn sí bẹ́ẹ̀ tó ti sùn ká tó dé ilé ọ̀dọ̀ dáadé mo lè drop ẹ̀ sí orí bẹ́ẹ̀dì báyìí kí tó dìde pé kí lọ kí máa lọ báyìí ó ti lọ tilẹ̀kùn lọ́nà kí ló dé tó tilẹ̀kùn kó jẹ́ kí máa bá tèmi lọ mo kúkú sí lọ́dọ̀ ẹ̀ mọ́ débi tá a máa ní mo fẹ́ sun bíbà pé ilẹ̀ dẹ̀ ti fẹ́ máa sún lọ kó jẹ́ kí máa lọ ìyẹn lánàá ìrọ̀lẹ́ àná kan bíi five ni mo lọ sọ́dọ̀ so bí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni pé ah ọmọ mi ọmọ mi dẹ̀ lórúkọ mi ọmọ ló máa ń pè mí pé kí ló dé tí mo ṣe wúrú wà yẹn bẹ́ẹ̀ fún òun pẹ̀lú bóun ṣe láìpẹ́ mi tó tí mo dẹ̀ ṣe ránu kó tó di pé òun mì tì mí pé kí mo ṣe wà bẹ́ẹ̀ fún òun mo á sọ pé kò ń ṣe fọ́ọ̀tẹ̀ mi náà pé òun ló fìyà jẹ mí ọmọ kékeré ara mi ni mi kò jẹ́ kí n gbádùn rárá òun ló fìyà jẹ mí mo lè bẹ̀rẹ̀ sí ní sọ sórí nìyẹn tóun náà máa wo program mi òun ah, lẹ́kì program mi gan-an even gan-an àtàrà rẹ̀ ni mo ti mọ ni mo ti mọ̀ yín mo ti follow yín so ìsọ fún mi lánàá nìyẹn pé kò kí n ṣe bẹ́ẹ̀ pé òun ò fẹ́ máa fìyà jẹ mí ni pé èmi tí mo lè keep ara mi fún age of twenty two years torí ẹ̀ lòun ṣe wò torí òun ò ní experience pé òun lè di obìnrin tó jẹ́ virgin láyé yìí mọ́ tó gbogbo àwọn girlfriend tóun ní kóun tó meet wọn kò sí èyí tó jẹ́ virgin nínú gbogbo òun ò ní experience ń lè sọ fún pé kó ṣe pé èmi náà ń sọmọ tó ríta but ìtọ́ tí wọ́n tọ́ èmi òun ló jẹ́ kémi sì dùn ẹ̀ torí mọ́ èmi wọ́n máa sọ fún wa wípé torúbìnrin mẹ́ta náà bí wọn bọ́kùnrin wọ́n á sọ fún wa wípé tí ọkùnrin bá ti fọwọ́ kàn wá pé ayé wa ti bàjẹ́ nìyẹn pé àní àní follow education wa mọ́ pé àti lóyún nìyẹn pé ọkùnrin máa ń bàyàn láyé jẹ́ ni òun ló sì jẹ́ kí n sí virgin age of twenty two sáà àjọ ṣàlàyé fúnra bẹ́ẹ̀ lánàá pé torí ẹ̀ lòun ò kí ń fẹ́ lù mí lókun pé tóun bá gbé mi dáhùn lẹ́bùn kan ó ṣe ṣe kí n má láìkẹ̀ kí n dẹ̀ máa bá òun jà òun dẹ̀ fẹ́ kí n bá òun jà pé torí ẹ̀ ni òun ṣe ń ṣe nǹkan tóun ṣe pé kí n má bínú mo sáà bẹ̀rẹ̀ sí ní ké lánàá èmi náà dẹ̀ lè mú òkè rẹ lẹ́kún àtẹ̀jọ́ kí asáfẹ́kún àtẹ̀kún àtẹ̀tì mi ní òun pa mí tó mo máa ń sọ fún un pé ó lè ṣe ju bí ẹni tí mò ń yàn lálẹ́ tó yẹ ṣe gòlò ló wọ́n fìyà jẹ mí nínú ilé látọjọ́ ọjọ́ yìí tó wà ní òun mánéjì mi ni òun ò fẹ́ lò mí nílò òṣì ni ó dẹ̀ ń yàn lè ń ta ó dẹ̀ fẹ́ lò mí tí mo jẹ́ ìyàwó ẹ̀ tó bá lò mí nílò kó lò mí dáadáa tó ló tún fẹ́ lò kí ni tí mo pò fẹ́ mi kí ni tí mo pàṣẹ wedding mo sá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ gan lánàá yẹn kò síbi tá a ti dóra wa pípé èèyàn fi ẹnu lá obìnrin tó yẹ pé kò ń fẹ́ kò ń fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ ká ti ṣe dáadáa àmọ́ mi kó ti dé everybody ti lọ sùn ni kò mọ ju yẹn lọ ó lá obìnrin lánàá ó mọ ọyàn ó tọ ọyàn ó ṣe everything fún mi ní àná yẹn tó yẹ pé mo gbà á sí ọmọkùnrin lè ṣe nǹkan tó tó báyìí ìgbà tí mo ta tó ṣe tán tí mo tún bọ́ sínú iléèwẹ̀ pé kí n lọ wẹ̀ ó tún wá bá mi léèwẹ̀ the same thing pé pé ìgbà tí mo gbọ́ mo lọ sọ́dọ̀ ẹ̀ lánàá mo ò lè lọ lé mọ́ mo lè lọ sọ́dọ̀ àǹtí mi lọ sùn torí látìgbà tó ti lé wa kúrò nílé ọ̀dọ̀ àǹtí mi la wà ó lè fún lọ bí ọ̀sẹ̀ mẹ́ta sí tó ti lé wa kúrò nílé ọ̀dọ̀ àǹtí mi la wà. mo wá ń bí lèrè wípé kí ni ìtumọ̀ pé ó ń wo program yìí kí ni ìtumọ̀ pé ó fọ́lò yín gbogbo àwọn ẹ̀kọ́ tẹ máa bìkọ́sì ìgbà tí mo rí tó ń fọ́lò yín tèmi náà lọ wo àwọn àwọn sóòtẹ́ ti ṣe ní Facebook tí mo rí àwọn nǹkan tẹ̀ ń sọ mẹ́mọ́ pa kí wọ́n ní ìtumọ̀ pé ó fọ́lò yín so gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ sọ express tó fi ń ní ìta ló lọ́ ń dá sí ìta ló lọ́ ń dá sí ọ̀rọ̀ yẹn dùn mí gan mo bínú gan lánàá kó ti pa bára wa sùn tó mo sọ̀rọ̀ gan mo bínú mo jà ó sáà bẹ̀ mí àmọ́ ọ̀rọ̀ yìí ti dúró ìta kò yé mi mọ́ kò tiẹ̀ yé mi mọ́ rárá eléyìí tó jẹ́ èyí tí mo sọ pé mo yàn lálẹ́ òun tí rí rẹ̀ ọkọ báyìí ojoojúmọ́ ló ń pè mí àná ó sẹ́ǹdì sí mi èyí ọkọ tó jẹ́ ọkọ gọgọ báyìí yẹn náà tún ti ń bèrè padà báyìí sí torí ó ti wá mi láàárọ̀ ó jí wálé wa nítorí mi jí kúrò ní ìdájí pé mo máa ẹ̀pà mi lé ó jí wá sílé wa wá bẹ̀bẹ̀ ni ni mo lè padà sọ́dọ̀ ẹni yẹn pé tí n bá tiẹ̀ máa padà pé kó sùúrù fáwọn náà pé mo lè padà bẹ́yìn pé mo tiẹ̀ tí mo kò tí mo fẹ́ ṣe báyìí ọ̀dọ̀ mi ó láòbò ó mọyàn ó tọyàn mi a tún lọ sí ní tọ́lẹ̀tì a tún dúra wa nínú tọ́lẹ̀tì a tún sí omi sí orí ara wa a tún dúra wa dáadáa ní tọ́lẹ̀tì látàtà kúrò ní tọ́lẹ̀tì a wá sínú yàrá a dúra wa a dúra wa ní pẹ́lọ̀ títúrùmù wa. pẹ̀lú àpò ṣíṣe àgbogbo ṣẹ́ẹ̀ tó wà nínú títí rúùmù wa láti dọ́ra wa lánàá oníṣòwò ó lè ṣe jù báyìí lọ tí wọ́n fìyà jẹ mí tó bá ti ti bí sẹ́gbẹ́ báyìí lẹ́yìn ká ti dá dé àmọ́ mi láàrin ọdún kan gbàgbé àlè má bàrà wa sọ jẹ mẹ́rin lọ láàrin ọdún kan. hello. kọ̀mọ́ ìkiri ara mi adẹ̀sẹ̀ márùkù tí ju three years lọ́yẹ̀sẹ̀ lé three years ni òun ni mo ní kí n sọ fún yín máa jẹ ṣàánú mi àlàmúlọ̀jẹ̀ ọmọ ìkéré ìdẹ níyàá ìyá tí mo lè bá sọ̀rọ̀ kò sí mọ́mí wa ti kú tipẹ́ àǹtí nìkan ni mo ní ẹ̀jọ̀ máa ẹ ṣàánú mi o. nǹkan tí ò yé mi ẹ rò pé kí ní ìfọ ni ṣé ẹ̀yin ọkùnrin ṣó dìgbà tó máa ń dóyàwó yín kẹ tó wake up àbí ṣé kó máa lọ bẹ́ẹ̀ ṣé trend nìyẹn ọ kí ló ń ṣẹlẹ̀ torí ogúnlọ́gọ̀ àwọn obìnrin ló wà ní irú ipò yìí tí bá ṣe aago lẹ́ǹsì tí àwọn obìnrin míì bá bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ̀ ń fìyà jẹ àwọn ẹ̀ kí ń dú àwọn dáadáa tó bá bẹ̀rẹ̀ sí ní sọ etí mi ti kún ó tọ́ ni mò sọ mi ò parọ́ o ókè ẹ wọlé yìí marriage three years ó ti wá wà ó nísìnyí kò mọ nǹkan tó fẹ́ ṣe ó ti wà in kò mọ nǹkan tó fẹ́ ṣe é sì èmi go my advice tí mo fẹ́ fún èmi ní feeling pé ọkọ ẹ̀ yẹn hmm, kò yé mi hello. hello. yes. ẹ ká o ẹ kalẹ. ẹ kú àtàrà o hmm. yes ma mo ní sọ fún pé mo ti délé mi o máa ti lọ́dọ̀ wọn láàárọ̀ o sísá mi ẹ má bínú sí mi hmm. ṣe. tó ti yẹ yín mi ì mọ nǹkan tó fẹ́ mi ì mọ ẹjọ́ eléyìí interactive section ni ẹ̀yin ọkùnrin kí ló ń ṣẹlẹ̀ ṣé kó máa lọ bẹ́ẹ̀ ṣé kí àwọn ará àtakọ́ máa jábèbè ìyàwó yín kó tó di wípé ẹ wake up to your responsibilities mo kò yé mi torí eléyìí sìn ẹ bá mi advice ẹ ọkọ ẹ hmm, ó gbà á bóyá ó agro mú máa yẹn délẹ̀ ló do níjọ́ yẹn kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀ mo ti bèrè láì pé kí n play o torí kò sí nílé ọkọ yẹn mọ́ ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló wà ẹ̀rù ń bà àti padà bọ́ ọkọ tún ti do gẹ́gẹ́ bíi tiẹ̀ ń sìn ọkọ do gan ju bí àlè tún ṣe do lọ àmọ́ àlè ti fi pé òun ti ríyàwó ó ti rẹ́dì láti fẹ́ bóyá ṣe fi pé ọkọ yẹn fẹ́ fẹ́ padà ṣe fi pé ọkọ yẹn fẹ́ fẹ́ padà then ta ló jẹ̀bi ṣe fi pé ọkọ yẹn fẹ́ fẹ́ padà the number to call is plus four four seven four zero four eight five one two three four ṣé èmi àti yín ṣe àfihàn ọkọ yẹn fẹ́ fẹ́ padà àwọn obìnrin míì tó bá wà nínú shoes nínú àwọn náà lè pè so that kí àwọn ọkùnrin gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ èmi ò ní kọ́kùnrin má dòbò o mi ò ní kọ́kùnrin má dòbò ntàṣẹ́ mọ̀ pé mi ò fi bò mi ò fi pamọ́ mi ní kọ́kùnrin má dóbò ń ta bẹ̀ ṣé tọ́kùnrin bá dóbò ń ta ṣó yẹ kí wọ́n máa dó tìta bí ẹni máa kú kí tinúlé kọ́ máa do kọ́ máa rìnyàn láyà kan dó wọn tọ́kọ́ṣẹ̀ máa wá tọ́mtọ́m tó máa lò the number to call is plus four four seven four zero four eight five one two three four mo ń bọ̀ nù mo o. ẹ bá mi advice ẹ mi mọ nǹkan tí mo fẹ́ sọ fún un torí tèmi bá ní kémi advice ẹ̀. Hmm. to copy this tune press one. ọkọ yẹn ọ̀rọ̀ yẹn ò yé mi ọkọ yẹn ọ̀rọ̀ yẹn ò yé mi. ọ̀rọ̀ yẹn ò yé mi. anyway bó ṣe jẹ́ nìyẹn mo fẹ́ kẹ́ bá mi advice ẹ̀ the number to call is plus four four seven four zero four eight five one two three four. hello hello hello hello ẹ jọ ẹni tó bá máa pè ẹ make sure pé ẹ ní nọ́mbà lọ ẹ ní credit lórí fóònù yín. hello. ẹ̀rọ ẹ̀kalẹ̀ o. ẹ gbóhùn sókè. ẹ̀rọ ẹ̀kalẹ̀ ẹ̀kú ètò. ẹ̀kalẹ̀. ẹ̀kalẹ̀ ẹ̀kú ètò. lọ́wọ́ a máa fún yín ṣe o. àmín. ìmọ̀ kan tó ṣẹlẹ̀. hello. hello. hello ẹ̀kalẹ̀. hello láti ṣe pẹtẹrí ni mo ti ń gbé. ok ok ẹ̀kalẹ̀ o. ẹ̀kalẹ̀. ẹ̀kalẹ̀ ọkùnrin yẹn máa fẹ́ padà. ok. ó máa fẹ́ ọkàn ọkàn jẹ́ pé ó ti kọ́kọ́ ṣe ó ti kọ́kọ́ ṣe níṣekúṣe darí ni ẹlòmíì mọ́ gbàgbọ́ pé obìnrin tó bá fẹ́ sílé. Hmm. hello. ẹ mò ń gbọ́ yín mò ń gbọ́ yín. ọkùnrin mímọ ìgbàgbọ́ wọn. àbí wèrè lélẹ̀ tó wá ń tọrọ owó ó ṣe èrè ni ó jẹ́ ya delete kínní. obìnrin tí wọ́n bá wá fẹ́ síta àti wọ́n bá ní ẹni tàbí àlè yẹn òun ni wọ́n máa bá ṣeré dáadáa ṣùgbọ́n. Eh. mo ń gbọ́ yín o. Eh. obìnrin tí yẹn bá fẹ́ sílé nísìnyí èyàn jẹ́ kó gbọ́dọ̀ mọ ìyìn bí ìbálòpọ̀ kì í ṣe pé bóyá níta ni wọ́n padà ni wọ́n padà mọ́ wá bá yẹn lò. ẹ lo ẹ jẹ́ kọ́rọ̀ dáṣà kalẹ̀ nù yín ẹ má máa pe ìbálòpọ̀ ó ń láti mọ bá ṣe ń dóra wa mi ìfẹ́ máa gbọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀tàn yẹn ẹ má pè lórí platform yìí wọ́n bá ṣe ń dóra wa ẹ mò ń gbádùn yín. hello ma. hello. yes ma ah, yes ma uh, àwọn méjèèjì ni mo máa ní blame lórí màtá yẹn ma. ok lọ́nà wo. bẹ́ẹ̀ ni nítorí ẹni ọkùnrin àkọ́kọ́ ọkùnrin yẹn náà kí ló dé tí òun ní máa lè máa satisfy ìyàwó ẹ̀ bó ṣe fẹ́ one and again nǹkan tí mo tún wò mo tún wò ní pé bóyá nǹkan tá a bá fọwọ́ bò ló máa ní ìlóṣèwọ̀n pé òun fẹ́ ṣe é ní à. so ó ṣe ṣíṣe rẹ́dí àwọn kéèyàn tó yàwó èèyàn dáadáa kí lẹ fi máa wá blame obìnrin yẹn o. ok obìnrin yẹn nígbà nígbà tí òun ti notice gbogbo àwọn orú nǹkan báyìí ó yẹ kó ti call attention ọkọ yẹn sí gbogbo situation yẹn so tí kò bá wá sí changes lórí gbogbo ẹ̀ ó wá ní wàá lọ yan àyè níta pé gbèdé tó wọn wá ní ṣe wá ní blame ẹ sọ fún kó má lọ bá àlè yẹn o ìtòní àlè yẹn náà. ok ẹ ṣe sà àti gbọ́ hello hello àǹtí Yínká. à ń gbọ́ yín. ẹ kàlẹ́ mọ́ àdébáyọ̀ ló sọ̀rọ̀ ṣe rí ọmọbìnrin yẹn kó fẹ́ kápára sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ nítorí tí wọ́n á lọ síta dandan kó ẹgbẹ́ ti nílé náà tẹ́lẹ̀ kó sì wo torí ọmọ ẹ ti gẹ́ẹ̀tì báyẹn hmm. kò sí tí ó fẹ́ gẹ́ẹ̀tì ọ̀lára máa yẹn tó ti lọ́mọ lọ́wọ́ rẹ̀ bí kápára sọ́kọ́ ọ̀dọ̀ ọkọ hello. ẹ lọ sí ká. à ń gbọ́ ẹyẹ obìnrin ẹ ní jẹ́rí advice mo fẹ́ fún advice mo fẹ́ fún woman ẹni pé kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀ so ọkọ ẹ̀ ti realize mistake tó ṣe so wọ́n máa live for happy home now tó ti yẹ yín. all right hello. ẹ̀rọ àbí ká mo gbádùn yín. ọ̀gá ṣe ní program yìí ó fẹ́ eh. jọ that similar one tó ṣẹlẹ̀ ní last one tí ọkọ woman yẹn ò kí ń dúró dáadáa. Eh nǹkan tó ṣẹlẹ̀ ní pé program yìí máa ń set brain bọ̀bọ̀ ẹ̀ in the sense that òun gan follower ni ó dẹ̀ mọ idán tó ń lọ ó rọra ń yín ìyàwó ẹ̀dùn ó ń wò ó ń fojú ọmọ kékeré wò ó hmm. kò dẹ̀ mọ pé ara ọmọ ẹ̀ gan wà ní ìgbẹ́kọ̀ ìwọ tó níyàwó ńlé fi fún ní gbogbo eré ó tiẹ̀ máa gbà kò ní gbà introduce ẹ̀ sí pé ok. ó dà pé gbogbo èèyàn gbogbo ọkùnrin ló ń ṣe bẹ́ẹ̀ nísìn ó dà pé gbogbo wọn ni wáì tẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ wáì tẹ ṣe ń dó ìdó ọ̀kà níta tẹ máa máa dó ìyàwó yín ní ìdó ìdó rìndọ̀rìndọ̀ wáì. ọmọ pé tí ẹ rí pé tí ó bá ti pẹ́ lára ọṣẹ ó máa ń dọṣẹ ni ó ti wòye pé ìyàwó òun kò ń lọ bíṣẹ́ kò ń de òun máa bá ń bẹ̀ mọ̀ ń gbà tọmọ yẹn náà ti wá wọ̀rọ̀ kọ̀ṣàdá tó ti gbẹ̀yìn lọ tó lè ti tọ́ nǹkan tó fẹ́ gangan tó wò pé ah so èèyàn lè ṣe báyìí dó èèyàn nínú ayé bọ̀bọ́ yìí náà ti sí ilẹ̀ ẹ má jẹ́ kí n parọ́ fún yín even nǹkan kéèyàn ní girlfriend kẹgbẹ́ pé another man tí wọ́n ń sábà lórí girl yẹn níta hmm. ara yín máa bù máa sọ ká máa sì wá sọ ìyàwó ilé tó ti ní ọmọ tó dẹ̀ sì wà lójú ìṣó kan hmm. tó yẹ kó ọmọ kan ṣoṣo ló ní nílé ẹni kó fi gbogbo ayé ẹ gbogbo ẹ̀mí ẹ ló fi fún ọmọ yẹn ní ìbásùn nínú toilet nínú bathroom nínú kinní tọmọ yẹn gan bú sẹ́kún ṣe ní fọmọ yẹn gan tún ti ó ti ó ti wá ní come back ó ní confidence láti confront bọ̀bọ̀ yẹn pé come on man kí ló ń ṣe ẹ́ tó o lè do ní adúrò kó báyìí tó man with my with the description tọmọ yẹn ní ó ní bọ̀bọ̀ yẹn ní okó tó da lábẹ́. Hmm. kò ṣùgbọ́n kò lò. kò lẹ́yìn ṣe pé kì wọ́n lò kò lò ó ṣe yẹ kó lò ó ni sáárá nígbà gbogbo kó ló fi do gbogbo ilé bá ṣe gbogbo òbó ló bá lá sọ ọmọ yẹn gan ti wà ní dáílímà kò mọ̀ bóyá kò lọ sọ́dọ̀ bọ̀bọ̀ tìta yẹn bọ̀ idán tí ọkọ ilé fi hàn sí gan ti supersede bọ̀bọ̀ ọ̀tá so just like that man just said máa bọ̀bọ̀ yẹn á gbà padà but basically ibi tí ń tilé tí àwọn ni ẹ̀kọ́ kan tọ́kọ̀ ẹ̀ bá ti kíga lọ́bẹ̀ àbí tó bá rìn àwọn ọ̀rìn kan but ó máa máa sọ ó máa máa sọ but nísìnyí the power is back to the to okay, the girl. sir all right. Oh, hello náà tó yín ẹ ló lẹ́yìn ele kọ́ọ̀lù obìnrin mo fẹ́ gbà bóyá àwọn obìnrin wọn dẹ̀ express tẹ́ ẹ bá sọ̀rọ̀ sí tẹ́nì kọ́kọ́ bá pè mí èpè ni màá gbéṣẹ́ wàláì <laughs> èpè. àti yín ká ẹ ẹ ẹ ìgbẹ́ díẹ̀ lé sí àwọn ọbẹ̀ gbẹ̀gìrì hmm. tójú bá kú ọbẹ̀ ọkàn ní kú ọbẹ̀ ọkùnrin ọkùnrin yẹn lè plé rẹ̀ tó bá padà wá sí tó bá padà wá sínú ilé tó bá padà yàtọ̀ ó máa máa fi kíní ẹ̀ ọ́n tiẹ̀ o. Hmm o lè mọ sí kíní ẹ ọ́n tiẹ̀ tó gbà tó bá ti ṣẹ́tù tọ́tọ́wọ̀ rẹ ti bá tó di pé ó ti lose attention pẹ̀lú ẹni tó tọ́kàn rẹ wá pẹ̀lú yẹn hmm. o lè padà mọ sí kíní ẹ ọ́n tiẹ̀ ọkùnrin ní kíní yẹn once they know somebody have you outside the home hmm. ẹ mọ marriage lélẹ̀ tá n pé yìí o hmm. o lè padà mọ fi kíní yẹn ọ́n tiẹ̀ you should be very careful in this decision that's all I have to say. ẹ ṣe the number to call is plus four four seven four zero four eight five one two three four in Timoro èrò wa papọ̀ hello. ẹ sáré káyọ kálẹ̀ mà. mo ń gbọ́ yín o. láti nàìjíríà ni. a ń gbọ́ yín. ṣe rí gẹ́gẹ́ bí èèyàn kan ṣe sọ lẹ́ẹ̀kan. Hmm. obìnrin irú ọkọ tèmi ń sìn ó máa ń us ló wà pọ̀ tó bá fi ń bọ̀ nílé ẹmọ kéèyàn máa ronú lẹ̀. Hmm. àdó fẹ́ẹ̀ kú gidi ni. àdó gidi débi wípé mo máa ma sá kiri nínú ilé. bọ̀ nọ́mà gbàtà ẹ̀fẹ́ ra kò kí n ṣe kíní yẹn bo èmi gbọ́ngbọ́n ni máa ń sọ fún pé ọ̀gbẹ́ni orí láti gbé mi dédè because mi ìkọ̀lé máa bó dẹ̀ ṣe dẹ̀ bọ̀ lọ́kàn rẹ̀ ó ń wò pé bẹ́ẹ̀ kó máa. hello. hello ọ̀túnyìnká. wá. ṣe ẹ kú ètò. yes ma. hello. hello mo ń gbọ́ yín. ṣé àwọn ọkùnrin yẹn lẹ́yìn hmm. kan tó máa ń ṣe é nulẹ̀ ni pé kan tó máa ń ṣe é níta ni kan máa ń impress Hmm. wọ́n sọ fi yẹ tó wá ti dọ́dọ̀ obìnrin wọ́n fẹ́ impress pé i'm good i'm good i'm good wọ́n ṣe máa ń já kìdélẹ̀ hmm. wọ́n fìyà jẹ ìyàwó ilé ìyàwó ilé náà wá jẹ́ ìyàwó ilé náà ti lọ wárí ìkùnrin ẹsẹ̀ náà ilé ti yẹ bọ̀bọ̀ yẹn kàn fẹ́ fi kíní yẹn pè padà ní tó tó ọ̀pọ̀ ń gbọ́ ṣò ó fẹ́ fi padà wọlé ni hmm. ó bọ̀ máa lọ́wọ́ máa lọ tí bá padà sínú ilé yẹn bọ́ yẹn tún lè tún yẹn kó máa Ah, ẹ̀yin náà lè máa sọ̀rọ̀ àwọn èèyàn náà ni wọ́n máa dá sí. ọkùnrin yóò ti mọ́ wọn lára tó bá ti dọ́dọ̀ girlfriend àká pé mi rèé èmi kí ní bàbá tẹ̀lé wọn off bí í ṣe bẹ́ẹ̀ ni. èèyàn lòun ò mú o látọdún mẹ́ta òun ò gbọ́ bó ṣe ń mo kórí ọmọ tó jẹ́ kó ìwọ lo disvirgin ẹ̀ ìwọ lo open ẹ̀ up ṣé ẹni kí pé hmm. ní the flower èèyàn mélòó ló understand ẹ̀ disvirgin wọ ni ìwọ lo open ẹ̀ up so. kó máa ń tí wọ́n ní pé tó bá dọ̀dọ̀ kẹfẹ́ ọ̀fẹ́ lọ impress kí kẹfẹ́ lè yá bàjẹ́ jù ọ́ ẹ jẹ́ kí n gbé kọ́ mi mà ẹ ṣe mà ṣe kárakára tí ìgbà ti mú wálé tí mo rí ṣe. hello. hello. hello àti nǹkan. Ah, mo rò pé fẹ́ sọ̀rọ̀ ni àbí ọmọ yín ṣe eré ta ni mọ̀ mọ̀ ni. hello. mo ń gbọ́ yín. ẹ kọ́ lẹ̀ máa. ẹ kọ́ lẹ̀. Yes, ma. Hello. Hello. Hello, Yínká. Yẹ mo ń gbádùn yín jàre. Ẹ kú ètò. Yes o. Òun fún gbèmí ló ń sọ̀rọ̀. Ok. Ṣé rí àwọn ọkùnrin generally a máa ń pampa pápá wa a fẹ́. Ṣé kó má dóyàwó náà fi ń pápá ìyàwó ni? À ń ìyàwó wa a fẹ́ kó ṣá lójú wa tó ti yé yín bọ̀dá máa wà tà á máa pè dán. bọ yìí tó tẹ̀ ń pa ń ta yẹn. gbogbo ọkùnrin ló máa ń kẹ́yàwó ẹ̀ pé tíbẹ̀ máa bá yẹn. ẹ wá ẹ ẹ dówó lẹ fi ń kẹ́ wọn nǹkan tó fi ń kẹ́yàn wà ó wà lórí igbá oko lẹ lẹ fi ẹ ẹ ẹ dó wọn ní ṣúkẹ́ṣúkẹ́ ẹ lẹ́ǹkẹ́ wọn ikẹ́ òṣìwò nìyẹn ẹ ló jàre. Hello, my sister, mo ń pè láti London. Sọ́rí ìdòdì yẹn, ẹ jọ ń torí Ọlọ́run. Àwọn máa tún sàkó má fẹ́ bọ̀bọ̀ yẹn sọrí bàbá yẹn tó bá fẹ́ ó lè ṣùgbọ́n ọmọ kan lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ọmọ kan á jẹ ìyá láyà ìyá hmm. ó ti ṣẹlẹ̀ sáwọn àgbàlagbà kan rí èmi tí mò ń pè yìí mo ti sixty ìyá mi ti sọ sórí èèyàn kan tó rí bẹ́ẹ̀ tó jẹ́ fámìlì ẹ̀ fún mi ẹ̀jọ̀ nítorí ọlọ́run kó má tẹ̀ hmm. kó má tẹ̀ ó má di àgbẹ̀yìn ni my sister bàbá yẹn á ṣe ṣẹ́gbẹ̀ fún. Ah. èmi lẹ́ ń sọ fún. hello. hello hello hello sista yinka ọ̀rẹ́ mi tó gbáàsì. ẹ mọ̀ ń gbádùn. very advice tèmi ni wípé kọ́ ọmọ yẹn kó má padà lọ síbẹ̀ mọ́ hmm. because ọkùnrin wọn kì í fọ̀gì. bí ẹni tó rí yẹn tó bá serious kó fẹ́ yẹn. Hmm. Hmm. kó fẹ́ yẹn ọkùnrin ò forgive o. ẹni tó rí yẹn tó bá ti serious tó bá ready láti fẹ́ kó go ahead. Hmm ẹ èmi tún wá ní kinní kan mo tún ní reservation pẹ̀lú ẹni tó ní yẹn màá dẹ̀ sọ reservation yẹn fún yín hello. yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ìgbẹ́ kínkín létí àwo hmm. tójú bá kúrò ń bẹ̀ ọkọ̀ ń kúrò ń bẹ̀ o. Hmm. wọ́n á rántí yorùbá rántí òwe yẹn. kọ́mọ yẹn sá fún ẹ̀mí ara ẹ̀ kó sá fún láìpẹ́ because kíní yẹn bọ̀bọ́ ẹ̀ máa padà lóye against ẹ̀ later hmm. that's just the truth and uh, there is one fact tí àwọn àgbàlagbà máa ń sọ tó wà àplikẹ́bù sáwọn ọkùnrin kan torí kò wà àplikẹ́bù sẹ́mi sẹ́mi hmm. wọ́n á ní ìdókùdò lọ́dọ̀yàwó níyàwó òun lẹ fi máa rọ́kùnrin míì tó máa déta tó máa ṣeré gan-an tó jẹ́ pé tán bá wà lé wọn ò ní ṣe bẹ́ẹ̀ hmm. níwà ilé yẹn gangan gan ni òyìnbó máa ń sọ pé òun nà bẹ̀tà hmm. ilé yẹn ló yẹ kán ṣe dáadáa jù wọ́n kàn lọ ṣeré tán bá fẹ́ ṣe ń tà kan fi tún fi build the skill wá fúnlé láti hmm. tún lè ṣe ni. Hmm. so but my own advice is kọ́mọ yẹn. ṣẹ́yìn ṣe ok tí o bá fọkọ ẹ̀ mọ́ ṣẹ́yìn advice pé kó fẹ́ àlè. sáàlè bá rẹ́dì láti fẹ́ kó lọ sáàlè because in as much tí bọ̀bọ̀ yẹn ti mọ̀ kò lè kò lè kúrò lọ́kàn ẹ̀ ọkùnrin lèmi o. Hmm. náà mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín ọkọ ẹ mọ̀ pé ó yàlẹ̀ ọkọ ẹ ká wọn lóòtẹ́ẹ̀l ni kò ṣe pé bóyá ọkọ ẹ lọ ká wọn lóòtẹ́ẹ̀l ọkọ ẹ ká wọn lóòtẹ́ẹ̀l ni ẹ fíìl pé ó safe kó fẹ́ àlè yẹn tí ò bá tiẹ̀ fẹ́ ọkọ ẹ ẹ fíìl pé safe kó fẹ́ àlè. hello ma. hello. ẹ kúrò lẹ máa. ẹ kúrò lẹ kúrò níbi ariwo ọ̀dọ̀ yín mo fẹ́ gbọ́ mi ìfẹ́ gbàrú àwọn ọmọ yẹn. ok ah, mo ní nǹkan tí nǹkan tí ò ṣẹlẹ̀ sí mi rí ó ṣẹlẹ̀ nípa mi rí ni òun ló jẹ́ kí n pè. sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ láti ìpìlẹ̀ ìgbéyàwó ó ló ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ hmm. ó ṣẹlẹ̀ sí mi fúnra mi láàárín five years tá a fi má rì ẹ̀sìrẹ̀ sèèyàn ní kó tó wọnú ìgbéyàwó ó ní ṣe pẹ̀lú ẹ̀ àmì pásítọ̀ kí n sọ fún yín so ìgbà tó di pé mo come across pé fún play I was so surprised mi ò ní ìrírí ẹ̀ rí the same thing wife mi náà. don't worry I've, I've blocked her she's blocked already that Juliana okay. she's blocked mo ń gbọ́ yín. okay so virgin ni at thirty thirty five. ṣé ìyàwó yín. so ìgbà tó yes. okay. a ní experience gbogbo orúkọ báyìí rí. pẹ̀lú ìdùnnú nǹkan ló fi ṣẹlẹ̀ sí mi. and I introduce this thing to my wife he refused pé ah ẹ̀ṣẹ̀ ni o tó bá ti dẹ́rù kábà ẹ̀ wò ọ̀run àpáàdì ni. Ah. ọ̀run àpáàdì náà ni. hello. hello. ẹ ẹ lẹ́ẹ̀kọ́ lẹ̀. ẹ kúrò lẹ o. Ah, ọ̀pá-dèjì ló ń sọ̀rọ̀ láti ìmẹ̀kọ ní nàìjíríà. so pé ó máa kó má fẹ́ kó má fẹ́ ọkùnrin yẹn mọ́ o lórí mm. tó bá jẹ́ mi náà ní ilé ìgbàrọ̀ ẹ̀ every moment ní máa ẹ̀ ló máa máa rántí ló máa máa rántí ìsìn yẹn kó má fẹ́ mọ́ ó padà ó padà tó bá jálè yẹn ló fẹ́ ló fẹ́. ṣe fi pé tí ò bá fẹ́ ọkùnrin yẹn ẹni sùúrù ṣe fi pé tí o bá fẹ́ ọkùnrin yẹn gan ṣó tún safe kó falẹ̀ yẹn ṣó safe kó falẹ̀ yẹn ṣó safe kó falẹ̀. ẹ ẹ ó fèkó lọ falẹ̀ yẹn. Now, má fẹ́ mo fẹ́ bèrè mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀ ń date ẹni tí ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin ẹ wá ń date obìnrin tó wà nílé ọkọ ẹ jọ ń dóra yín ó wá ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ilé ọkọ yẹn bàjẹ́ tẹ bá padà fẹ́ o tẹ bá padà fẹ́ obìnrin yẹn ṣé lè fẹ́ obìnrin yẹn eh. ṣé lè fẹ́ ṣé mo lè ẹ lè fẹ́ obìnrin yẹn. àníṣẹ́mi bụ ihe obìnrin yẹn ṣé tó bá jẹ́ mi lálẹ́ ẹ̀ àbí báwo ẹ̀ mo lè yẹ. ìyàtọ̀ wo ló wá wà nínú ẹ̀yin àti ọkọ ẹ̀ nígbà tí ẹ sọ pé ah. ọkọ máa fẹ́ ọkọ máa padà fi. ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni ìyàtọ̀ tó wà ni pé ṣe bó ti ṣe bí ọkọ ẹ̀ tẹ́lẹ̀ ó ka ó ka ó mo ń gbádùn yín. kókó. ṣe rí arábìnrin yẹn um, kó má fẹ́ bọ̀bọ̀ yẹn o kó má padà sínú ilé yẹn o hmm. um, kó má padà sínú ilé yẹn because ọkùnrin ọkùnrin lèmi náà ti mọ sọ̀rọ̀ yìí wàá lè lé nílẹ̀ ní àkúrò rẹ̀ kó má padà síbẹ̀ number one number two kẹ́rí àìdíà pé ọkùnrin pàmpá ìyàwó àwọn ọkùnrin máa ń pápá ìyàwó wa yẹn àìsàdéwò tí gbogbo sọ̀rọ̀ yẹn òṣì òṣìṣẹ́ kan bẹ́ẹ̀. èmi ní àwọn òṣèré mi ò dẹ̀ kí n pàmpà tó bá di pé ká ṣe bí lóòótọ́ náà kìí pé bá mú un ṣe mo lè fẹ́ o pé mo pè é mo lè fẹ́ bọ̀ mi ò kí n pàmpà rẹ nípa tí bá nípa tí níbi. ẹ bá fẹ́ hello one one one minute ni hello. yes o ẹ gbóhùn sókè kí wọ́n ń do yín lọ́wọ́ ni. ẹ ọkọ ẹni kó fẹ́ kó má fà á lè yẹn o ọkọ ẹni kó padà sí lọ́dọ̀. okay. Hmm. Hmm. hello. ó lè má dùn mọ́pọ̀lọpọ̀ nínú àwọn. kan tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ ń sọ bóyá torí pé ẹ̀ dárúkọ okú ẹ̀ dárúkọ òbò. Hmm. hello. hello. hello. yeah. hello ma. mo gbọ́ yín ẹhẹ ṣẹrí asọfọ àtàlẹ kò sí èyí tó ṣe fẹnu wọn ó lè ó ṣe ó sì safe kó máa dú ọkọ fẹ pé dídó ni bọ fífẹ bọ kó yẹ kọkọ wọ pé kò sí lórí ọwọ́ ọgbà àṣẹ ìfẹra wa dídó ni ṣẹra lè nógo èrìà nógo èrìà tó wá ní nógo èrìà bọ tó wá sí àlè àlè gan wà wó pé àyí tó ṣe fọkọ lọ́jọ́ sí màá sì ṣe hmm. so àlè ò ṣe é fẹ. ẹ ṣe. Hmm. Ah, hello. hello. Yeah. Hello, ẹ kálẹ̀ ma. Ẹ kálẹ̀ o. Yes ma. Mo fẹ́ mm. contribute three nǹkan sorry ma. Mo ń gbádùn yín. Oh, lady yẹn ma, kó má fẹ́ ọkọ yẹn mọ́ ọkọ tó ka mọ̀ tẹ̀ yẹn. Kó má fẹ́ mọ́ because àdéhùn bí ó máa ní ó máa ó máa ṣì jà náà ni. So the area the area be better because she still young. Ó sì lè ó sì ìwé ìṣì lè open fún láti fẹ́ ọkọ ẹ̀ ní. Then secondly, àlè yẹn náà kò gbọdọ̀ fẹ́. Bíbí ni pé tó bá fẹ́ àlè yẹn, ó lè jẹ́ twenty years to this, ó lè jẹ́ thirty years gan, ó sì máa fi bu pé kò ní sí trust níbẹ̀ tó bá yẹ di in marriage wàhálà ti wà wàhálà ti ṣẹlẹ̀ tó bẹ́tà kí ó má padà sọ́dọ̀ kan yẹn mú wá dẹ̀yàlẹ̀ yẹn náà kò gbọdọ̀ fẹ́ tó bá fẹ́ àdédọ̀bí wọn ní wọn níjọ wọn níjọ yanjú gbádùn ara wọn àdédọ̀bí dé because òun yẹn yẹn lálẹ́ lọ́kọ́ fi ka so kí ẹ̀ṣọ́ àti pé tó bá kákálẹ̀ náà bá fẹ́ tí kóṣùkò ní tí yọ àlè mọ́ àlè lára so tó ní òní sí ń dẹ̀mọ̀ kó tó ṣe lọ́pọ̀ ara wọn wàhálà sì máa wà àdédọ̀bí dé tó bẹ́tà kí ó fà mí sílẹ̀ kó wá bẹ̀rẹ̀ láìpẹ́ from the beginning. ẹjọ ta lórí ta ló lóbìnrin tó ní experience yìí tí wọn ò dó dáadáa ta ló ní experience yìí ta ló ti ní àwọn ta ló lé experience yìí hello. hello sáyẹn ká kálẹ̀ mà. ká kálẹ̀ o. ẹ ti kí mi lẹ́ǹkan ó yẹ kẹ́ sọ̀rọ̀ straight ni ẹ sọ̀rọ̀ èkì ti pọ̀ jù ẹ sọ̀rọ̀ straight ẹ má kí mi kú. ó má fi ọkọ̀ yìí yẹn kó dẹ̀ má padà lọ fẹ́ àlè. Hmm. hello. hello hello sayinka. mo ń gbádùn yín. àṣẹ́rí àwọn ọkùnrin agbọ́dọ̀ mọ̀ kí nìyẹn ṣe ẹ̀wọ́dọ̀ bí àwọn ẹ̀ dáadáa ó hmm. náwó kan tó lówó nìkan kí nìkan mú aláṣẹ nàìjà sílùú yìí so gbogbo wàtàbí fẹ́ra kí tó wà lù yìí hmm. ó ń dẹ́kun ayé mi gbégùn tó wọlé pé mi kì í ṣe dáadáa o tòmí aṣòkò lọ́bẹ̀ ara gẹ́gẹ́ tí bẹ́ẹ̀ yẹn so I gbọ́dọ̀ try ká mọ ọwọ́ tiwa ká tó fi gbé àwò sílé ojúṣe wa ni gbogbo ọkùnrin náà ló fẹ́ máa tẹ̀kàn I gbọ́dọ̀ tẹ̀kàn délẹ̀ dáadáa hmm. so mistake ọkùnrin náà pọ̀ nbẹ̀ o. ẹ ṣe o hello hello hello. hello ẹ káalẹ́ máa o. ẹ káalẹ́ o ah ó ṣe jẹ́ pọ́kùnrin nìkan ló ń pè mo gbádùn yín. mo enjoy program yẹn ẹ wọnú bá àkọ́ mo wà gan láti bọ́ síta ṣé pé tẹ̀ sọ yìí èmi ti ní experience ẹ̀ rí mà. ok mo ní ìyàwó ilé kan tó yẹ pé mo máa ń jó dáadáa gan ó kọ ọkọ ilé ẹ̀ lẹ̀ nítorí bí ṣe máa ń dùn. Hmm. ní kúkúrú èdè ó wá bẹ̀ mí pé kí n fẹ́ òun èmi ò lè fẹ́ o advice mi fọ́mọbìnrin ẹni kó yà fà àwọn méjèèjì lẹ̀. Hmm. nǹkan tó lè rí sọ sí mà the number to call is plus four four seven four zero four eight five one two three four ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín ẹ jẹ́ n pẹ́ ẹni yìí. Hmm. hello. hello. ẹ káàsán o. ẹ káàsán ma. ok. ló mà. mo ń gbọ́ yín. ẹ káàsán yes kọ́ má fẹ́ anybody nínú àwọn méjèèjì yẹn mọ́ o hmm. kọ́ má fẹ́ anybody ó delicate mm. it's very delicate for her. Hmm. ẹ ṣe ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín mi ò kí ṣèyá èèyàn hello hello hello hello à ń gbọ́ yín sà sà. hello àǹtí yín ká. hello. hello mo ń gbọ́ yín. hello àǹtí yín ká ṣe ń gbọ́ mi ok àmọ̀ràn tèmi fún àmọ̀ràn tèmi fún obìnrin yẹn ni pé ó bẹ́tà àmọ̀ràn tèmi yẹn fún obìnrin yẹn ni pé ó bẹ́tà kó ra dúró pẹ̀lú ọkọ ẹ̀ ọkọ ẹ̀ bẹ́tà than àlè yẹn. Hmm. ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin mo ọlọ́run ni kẹ́ sọ o tẹ́ bá mọ̀ pé ẹ ní àṣà fún kinní yẹn ẹni mi eni suru eni mi ìmọ̀ nǹkan tí mo lè ṣe tó bá ṣẹlẹ̀ torí kò ṣẹlẹ̀ sí mi rí yàtọ̀ sí pé kẹ́ sọ bẹ́ẹ̀ tẹ́ bá lọ ká ìyàwó yín ní hòtẹ́ẹ̀lì pẹ̀lú ọkùnrin ìyàwó ilé yín tẹ̀dẹ̀ establish pé wọ́n lọ dóra wọn ni ìjẹ́ máa lè fẹ́ padà ìjẹ́ máa forgive ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ní àṣà fún question yẹn ẹ kò sọ mi ì lè sọ torí kò ṣẹlẹ̀ mi rí hello ọ̀rọ̀ dìhun ni. mo mọ̀ kí ó máa difficult but with ah! time. ẹ̀yin ẹ̀ tàbí kẹ́dá mi lóhùn tó bá jẹ́ yìí ni torí ẹ wà ẹ advice pé kọ́kọ́ dúró tọkọ ẹ̀ tó bá jẹ́ yìí ni tẹ́ ẹ ká ìyàwó yín ní hòtẹ́ẹ̀lì pẹ̀lú ọkùnrin tẹ́ ẹ dẹ̀ establish pé wọ́n lọ dóra wọn ni ìjẹ́ ẹ lè fẹ́ ìyàwó yẹn mọ́. hello. hello. hello adinka. mo ń gbádùn yín. adinka kalẹ wálé ló sọ̀rọ̀ láti nàìjíríà. hello. hello. ma. tó bá jẹ́ mi ni tó bá jẹ́ mi ni mi ò lè fẹ́ obìnrin yẹn mọ́ o torí ìgbẹ́ni létí ọ̀bẹ. wọ́n máa wá òwe yẹn jáde ṣáà ni wọ́n á wọ òwe yẹn jáde ìgbẹ́ kíní sí létí abọ́ wọ́n máa wá òwe yẹn jáde àwọn kíní wọ́n máa wá òwe yẹn jáde. hello. hello. hello. ẹ pa ẹ lè máa gbọ́ facebook ẹ tún máa pè náà. ẹ̀gbọ́n ti kàtúrẹ́ tóbi ló lè fẹ́ mọ́. ẹ lè fẹ́ mọ́ hello. kí ló dé tí ọkùnrin yẹn hello àǹtí Yínká hello sir advice wo lẹ fẹ́ fọmọ obìnrin yẹn àti Yínká ẹ má jẹ́ ká tanra wa lọ́dọ̀ ti tèmi o mi ò lè ẹ́fà gbà mi ò lè fẹ́yàwó yẹn mọ́ because the moment tí mo bá ti rántí nípa tí lọ dóra wọn hmm. pẹ̀lú àlè yẹn ọkàn mẹ́fà máa hmm. bàjẹ́ hmm. it's better kólúkálukú jọ máa lọ́ lọ rẹ̀ mi ò lè fẹ́yàwó yẹn. hello. hello àti Yínká. yes o advice tèmi because èmi sọ pé mi kàn wà nínú ṣù mi right now kí nínú ṣù yẹn kò tí ẹ ká èmi mọ́ o kò ká yìí àmàlì tèmi ẹ̀ ti lé ti fi yẹn kò ká èmi mọ́ òun máa ń pa èmi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni hmm. ká ó tó máa pa mí ti six three good months kò ní sọ ọkọ mi kò tún wá ní dómi dáadáa but the worst part of it is ó padà wá travel out without my consent ní bá yẹn sọ̀rọ̀ di wàhálà ẹ̀ fún seven good more than seven years ní sẹ́yìn ó wá gbọ́ pé wọ́n ní mò ń ṣe nǹkan báyìí kò dá mi mọ́ kò ní evidence against me but ah ìyẹn sọ fún mi ẹgbẹ́ yẹn máa padà o torí mi báyìí báyìí mi ṣe wá mi ti mi ṣe dé ó ti sáàbù mi divorce letter èmi dẹ̀ ti sọ fáwọn tó bí tó ní mi pé mi ò rẹ́jà àti bèbè ó yẹ kó kálukú máa lọ lọ hmm. ó yẹ kó dẹ̀ pé identity kit nílẹ̀ grown up kit kò ṣe pé ọmọ kékeré o ìná hmm. hmm. advice o ìtú ìtú. hello ẹ̀rọ ẹ̀kọ́ lẹ máa o. yes o. láti nàìjíríà ni. à ń gbọ́. ẹ wò ṣebí program ilẹ̀ ṣe wáyà bíi four days ago nípa woman kan tẹ ní ó jẹ́wọ́ àṣírí kan fọ́ọ̀kọ̀ àbí kankan. eléyìí yàtọ̀ sí yẹn. torí torí mi náà ṣe ìwọlé mo bá program yìí sí i but this same thing náà ó fẹ́ ṣẹlẹ̀ sí èmi náà bí a bá parí program á pè mí létà. ẹ má pè mí mi ì fẹ́ gbọ́ ẹ má pè mí létà mi ìwálé ayé yín ẹ má pè mí mi ìfẹ́ gbọ́ n parí program kẹ wá pè mí later wọn ò ní sọ pé kẹ kí n gbà very selfish people a parí program a pè mí later mo ní kẹ lọ vote fún mi ẹ tí vote fún mi ẹ máa pè mí later máa fi ọ̀rọ̀ yín máa dààmú èmi ẹ má pè mí later mi ìfẹ́ gbọ́ don't want to hear. Yeah? believe pé ọmọbìnrin yẹn lè ṣe ni destin kó quit relationship ẹ pẹ̀lú ọkọ ẹ̀ because kò possible ọkùnrin àwọn ọkùnrin ajẹ́lọ́ọ̀dù alájẹ́lọ́ọ̀tù ó lè dẹ́gbà tó bá wà ní ẹ̀sìn ló máa gbé nǹkan tí ò ní mọ̀ gbé tó máa ṣọmọ náà wọn léṣe best thing advice dem lè fún ni kó kú ìtì relationship yẹn. Hmm, ẹ ṣeun máa pè mí létà ayé yín ni mo wá. ẹ ló jàre ń gbọ́. ó náà ní sórí ọ̀rọ̀ yẹn ni pé ọmọ máa kọ́ tí yín off ni. hello. hello. hello. Yeah. hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ mà. Um, advice mi ni pé um, kó má fẹ́ kankan nù wọn because bíkú ilé ọ̀pá ni tòde ò lè pa ni o. Hmm. ok ẹ ṣe. Hmm, ẹ ṣe gan. Hmm. hello ẹ kalẹ́ o. òbó ṣèyí ló ń sọ̀rọ̀ ṣe rí <clears throat> advice mi ni pé àwọn méjèèjì kò fi wọn sílẹ̀ díẹ̀ ni pé ẹ tó ti ká ọmọ tẹ ọ. kí ni probability pé tó fẹ́ lọ fẹ̀yìn àjò tó fẹ́ lọ fẹ̀yìn náà. wọ́n máa máa kọ́ ti yín ọ̀fun ni ẹ bá máa ẹ mọ̀ pé ètò yìí báwọn èèyàn ṣe máa ń pè tí tẹ bá fẹ́ gbádùn ẹ̀kẹ́ pé direct mo ń gbọ́ wọn ò ní jẹ́ kẹ́ gbádùn ẹ̀. hello. hello. yeah. yes ma káà fọ́sà àti máa kọ́ lọ́pọ̀tínítì àfipè wọlé lélẹ̀. sẹ́rí hmm. tèmi rí sí ọ̀rọ̀ yẹn ni pé kí ọmọbìnrin yẹn kó ní sùúrù because lójú tèmi ó jẹ́ pé àìsí ní understanding ló wà láàrin wọn àti ọkọ ẹ̀. ok kó lọ fẹ́ ọkọ ẹ̀ lọ́pọ̀ ẹ̀ lẹ́sìn understanding sìn kó sì ṣe sùúrù fún kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀. ok hello. ọmọ tó pè mí láti Libya yẹn màá tó bá tí kọ̀lẹ̀ bá tún ti wọlé lẹ́ẹ̀kan sí màá block ẹ straight ni lẹ́ẹ̀kan sí tí kọ̀lẹ̀ bá ti wọlé màá block ẹ ni gaskia hello ọmọ tó ń pè láti Libya yẹn tí kọ̀lẹ̀ bá ti wọlé lẹ́ẹ̀kan sí báyìí màá já ẹ sí blocking ni hello. hello sister Yinka. ẹ tètè sọ̀rọ̀ pápá pápá sọ. ẹ kàlẹ́ crop. yọ advice tèmi ni wípé kóbìnrin yẹn fi ọkùnrin yẹn kò sọkùnrin tó máa rí ìyà òbí tó ti ń dóyàwó ẹ̀. hello. hello àti ẹ̀kọ́ lẹ́wà. yes o. mo ní kó tóbi kan rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ bíi pé ṣé ẹ mọ̀ pé ọmọ yẹn ó ti máa rí ọkọ ẹ̀ eh. wọ́n fẹ́ra wọn hmm. tó bá jẹ́ pé ó ti fẹ́ lórí ìpinnu ẹ̀ ṣe àbùkù bẹ̀rẹ̀ ìwé wa jẹ́ pé ó máa fẹ́ bí ọmọ sí ojú kan náà tó wà nílẹ̀ láti máa bí ọmọ káàkiri. Hmm so ó lè fa ìtìtìtì kó padà sọ́dọ̀ ó lè má ó lè kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀. mo fẹ́ bẹ̀rẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín mo dẹ̀ need the honest yeah. answer tẹ́ ẹ bá wa mọ answer tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè fún mi lẹ́sìn ẹ sọ pé ah mi ò lè sọ o torí kò ṣẹlẹ̀ sí mi rí mi ìmọ̀ bóyá tó bá ṣẹlẹ̀ sí mi nǹkan báyìí ni màá ṣe tẹ bá lọ sí hòtẹ́ẹ̀lì tẹ ká ìyàwó yín tẹ dẹ̀ establish pé wọ́n lọ do ní hòtẹ́ẹ̀lì yìí jẹ́ lè fẹ́ padà. bẹ́ẹ̀ni ṣẹ́rí kò sí ọkùnrin tó lè gbà tó dẹ̀ lè gbàgbé. no mo ń bèrè ìjẹ́ lè fẹ́ padà tẹ ẹ tàbí pé ẹ káwọ báyìí kò ṣe pé wọ́n sọ fún yín o ẹ má àwọn méjèèjì pọ̀. à ń ṣe kò sọkùnrin tó ó lé kò lè fẹ́ padà ẹbí ò lè fẹ́ padà o. ẹyẹ yíyẹ ẹ lè gbà padà kí lè wá sọ pé kó fọkọ ẹ padà fún. ẹ jẹ́ ká tó wò báyìí àǹtí. kò tẹ́mi fi yàtọ̀ sí everybody nìyẹn. wọ́n ti para wọn sùn eré kan ok báyìí para wọn sùn ẹ̀ sìn tó bá dorí kí ló máa ṣẹlẹ̀. Oh ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ bàbá. ẹ eh, but okay ṣe mọ̀ pé nísìnyí ọ̀rọ̀ tó ibi tọ́rọ̀ ibi tọ́rọ̀ ẹ̀ wà ní pé àwọn méjèèjì kò sí ọ̀kan atọ́kùnrin kìíní àti kejì kò sí ọ̀kan. mo fẹ́ bèrè question lọ́wọ́ yín mo tún fẹ́ bèrè question mi lọ́wọ́ yín ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ẹ lóbìnrin tó ti bímọ fún yín ó wá rìn gbèrègbèrè wá sọ́dọ̀ yín jọ́ kan ẹ ka pẹ̀lágbèrè ni o ẹ túká ó wá rìn gbèrègbèrè wá sọ́dọ̀ yín jọ́ kan oko yín wá lé agro mu yín ẹ̀rí ó ti bímọ fún yín ó wá wọṣọ tó ẹ fẹ̀dí ilẹ̀ kiri kan ṣé ẹ̀ ní do. Ah, tẹ bá wá do ẹsẹ̀kẹsẹ̀ tẹ do tán ìjẹ́ máa nífẹ̀ẹ́. ìfẹ́ ẹ̀ ti lọ rẹ́dí ìgbà tí ìfẹ́ ẹ̀ ti mọ̀ tẹ́sí tí ọ̀tọ̀ mọ̀ bẹ́ẹ̀ kọ́ fi rough weather ni. kò sí trust mọ́. ẹ ṣe wá sọ nísìnyí pé ó tún padà lọ dóra wọn ṣé ẹ fi pé ó nífẹ̀ẹ́ ló ṣe do ni ó do nídùú aṣẹ́wó ni ó do nídò ó do nídò aṣẹ́wó pé wèrè olórí burúkú máa bọ̀ jẹ́ náà bí wọ́n ṣà ẹ̀ ń ta kò ṣe pé ó tóbi tó fẹ́ fẹ́ràn ẹ̀. àti ṣe mọ̀ pé ọ̀rọ̀ tó wà lẹ̀ ọ̀rọ̀ tó ta kókó ni boyfriend tó fẹ́ ń ta gan ìyẹn gan ò ní trust ẹ̀ ọkọ ní olé ẹ̀ náà kò sọ̀rọ̀ àwọn méjì kò sọ̀rọ̀ náà mi tún máa trust ẹ̀ ibi tí ọ̀rọ̀ yẹn hello. hello ẹjọ link tẹ. link yẹn wà lórí platform mi ẹ lọ vote fún mi ẹ vote mi ẹ jọ̀ọ́ hundred naira ni per vote e, àpò mi kọ́ ló ń wá àpò àwọn tó ṣe award ló wà hundred naira ni per vote tẹ bá ti click on the link ó tiẹ̀ yìí sì fáwọn tó wà ní naija ju àwọn tó wà labroad lọ hundred naira ni per vote ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní tèmi ń tèmi o gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé realist lèmi èmi ò ń ṣe báyìí mi ì dẹ̀ kí n tanra mi. hello. hello. ya. àti ìka ẹ kalẹ̀. ẹ kalẹ̀ o tẹ́rí kò lè kò lè fẹ́ kò lè fẹ́ àwọn méjèèjì in the sense that ọkọ ti mọ weaking point yẹn and it's not that ti mọ weaking point yẹn so at the end of the day alẹ́ máa máa fi weaking point yẹn wọ́n máa fi bá jà ọkọ náà bẹ̀rẹ̀ máa ṣe kí ni wọ́n máa fi weaking point yẹn wọ́n máa fi bá jà. ẹ ṣe gan ẹ ṣe. hello. ẹ kalẹ. ẹ kalẹ o. ní tèmi tèmi o àti ọkọ o wo obìnrin èmi kọ́ ni mo bí ẹ tó o bá ti lọ dóko ta tí ọkọ ẹ bá ti mú ẹ báyìí ẹ má wulẹ̀ sọ pé o fẹ́ fẹ́ mọ́ kò lè work hello hello hello hello. hello hello hello hello hello hello. Number tó bá ti lọ dókòǹtà tó bá ti mú ẹ báyìí kò lè work mọ́ má tanra ẹ̀ ẹ rí pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ní sí mo béèrè question lọ́wọ́ wọn ibi tèmi ti yàtọ̀ ní èmi ò kí ń tọ̀yàn náà ẹ ló. ẹ ló ẹ o. ẹ kú ètò. ẹ kú ètò. ẹ kalẹ̀. ní ní tèmi tèmi tí n bá fi ká irú obìnrin bẹ́ẹ̀ ti tán o ah. kò sí tó lè yẹ mọ́ tó bá dẹ̀ wá sábàdúrà wa ìdú aṣẹ́wó lásán ni ìdú aṣẹ́wó ni ó fi fọ́ fi rough weather ni ìdú aṣẹ́wó ni ìrẹ̀lùgbọ́n nífẹ̀ẹ́ ó kàn dó ní òbò tó chip tó wọlé tán wá lódò kò dó nídò ìyàwó mi ìdú aṣẹ́wó lódò hello. hello hello ẹ kálẹ́. ẹ kálẹ́ o. sẹ́rí àti àti àlè àti ọkọ àárọ̀ ẹ̀ mo fi àwọn méjèèjì lẹ̀ hmm. ó bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí ní sáṣẹ̀ or okay. new relationship. ẹ ṣe gan tó o bá ti lọ dókòǹta tọkọ bá ti mú ẹ gbàgbé pa relationship yẹn kò lè work mọ́ tó o bá ti lọ dókòǹta ìgbà tí àlè dùn fún ọkùnrin níta ó nígbà tó wà nílé ọkọ tó bá ti kúrò nínú ilé ọkọ àlè máa yẹra fún ẹ ó máa yẹra fún ẹ tó bá ti wà ní tó bá ti kúrò nílé ọkọ torí pé òun lòun tí ẹ jáde nílé ọkọ ó máa yẹra fún ẹ wá gbọ́ àtọkọ àtàlè kò sí tó ṣe fẹ́ ń bẹ̀ torí pé tó bá fẹ́ àlè ó dàbí obìnrin tó lọ ń yàlè ń ta tí àlè wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló sọ fọ́kọ ẹ kó fi kúrò ní à mo máa sọ fún ni pé mo ń lọ síbi kíní kan sórí kò ń ṣe ara ẹnìkan ló kó bá lọ́dọ̀ àlè ó kó bá ìyàwó àlè gan torí njọ́ tí ìyàwó àlè bá ti sọ fálè pé òun lọ bíṣẹ́ ọpọlọ ẹ máa lọ sí irọ́ tó pa fún pé ah lágbájá máa parọ́ fọkọ ẹ̀ ó máa wà bá mi ṣé kò ń ṣe irọ́ lọmọbìnrin náà ń pa tó fẹ́ lọ dókó ń tà báyìí òun ló fi máa fà tẹ́ pé ọkùnrin mi àkọ́ déédéé máa ṣọ́ ìyàwó ẹ̀ kò rí nǹkan kan kò ká mọ́ nǹkan kan kò ká nǹkan kan lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ó ń dóyàwó oníyàwó ó dẹ̀ máa ń extract information lẹ́nu ìyàwó oníyàwó yẹn ìyẹn máa ń parọ́ fún ìyẹn máa ń parọ́ fún pé à nǹkan báyìí ni nǹkan báyìí mà ni mo sọ nǹkan báyìí mà ni mo sọ tó fi jẹ́ kí n wà ìyẹn máa ti parọ́ fún irọ́ yẹn ló máa mú dání á wá máa fi ìyẹn á máa fi dín pẹ̀lú ìyàwó ilé ẹ̀ pé the same thing làwọn obìnrin tó bá wá fi ọkọ lẹ̀ tó lọ fẹ́ àlè tó ti torí ẹ̀ kúrò nílé ọkọ báwo ló ṣe báwo ló ṣe fi pé bẹ́ẹ̀ yẹn máa san ẹ́ báwo ló ṣe fẹ́ san ẹ́ <laughs> hello àlè tó fẹ́ yẹn kò ní fi ojú rẹ̀ wò ẹ́ láyéláyé kò ní fojú rẹ̀ wò ẹ́ ó máa padà bájá bá pé ogún ọdún láyé ẹran ògún ni ó máa padà fi eyín yẹn gé ẹ̀jẹ̀ a sọ wípé ọ ìjọ tó bá jáde tó bá lọ a ní ṣe bí bó ṣe ń kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀ tó ṣe wá ń dómi nìyẹn òtítì bẹ̀rẹ̀ ìrìn àjò òtítì bẹ̀rẹ̀ yẹn àfi tó bá gbà láti wà nínú ilé tó ò ní jáde rárá ṣùgbọ́n tí ò bá ti sí yẹn wàláì tàlà kò sí bó ṣe fẹ́ ṣe àtàlẹ̀ àtọkọ kò sí ìtò lè fẹ́ nínú àwọn méjèèjì kò sí tó wá rí ọkọ tó dú ẹ tó lá òbú ẹ tó ṣe oríṣiríṣi ẹ eh, wà lẹ́yìn tí irú nǹkan báyẹn ti ṣẹlẹ̀ agro ló mu ó do ẹ for the last time ni tó bá padà lọ bá pé ó padà wọlé ó lè má yẹ pátá ẹ wò ọdún kan ọdún kan ó lè má yẹ pátá ẹ wò so kò ń ṣe nǹkan tí èèyàn lè àwọn nǹkan kan wà tó jẹ́ pé tó bá ti téèyàn bá ti ṣe mistake yẹn tó ti bàjẹ́ ó ti bàjẹ́ nìyẹn ẹ má ẹ ẹ̀ wá àtúnṣe. hello. hello. hello. mo ń gbọ́ yín a gbọ́ yín dáadáa. i'm calling from Ireland mo ń pè ládàá láàmú tí ń pè ò ń gbọ́. ok mo ń gbọ́. irú kan tó ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀ nírú ẹ̀ ní Ireland níbí tó yẹ hmm. pé ọkọ ka ọkọ yẹn ń ṣe security ó dẹ̀ káyàwó ẹ̀ níbi tí wọ́n ti ń bá sùn ó dẹ̀ padà fẹ́. okay ẹ island náà ló ti lè ṣẹlẹ̀ hello. ẹ̀rọ tuntun ayínká ṣé ẹ mọ̀ wípé ọkùnrin àti obìnrin àríbá kan náà àwọn ọkùnrin kan wà ó tí mo ti rí rí tó jẹ́ wípé wọ́n káyàwó wọn márùn kan bí eléyìí wọ́n dẹ̀ ṣì wá ń lé ọkùnrin tó ní ọmọ tó bí fún ọkùnrin di ọ̀la hmm. wọ́n dẹ̀ ti dàgbà tó fi over fifty. ó máa padà lọ èmi náà ni lọ́wọ́ padà lọ ni ó máa padà lọ ni ó máa padà lọ. <laughs> so irú eléyìí sì tó bá jẹ́ wípé ọkọ ìyẹn wá bẹ̀ àwọn fámìlì dáadáa tó dẹ̀ jẹ́ kí àtọ́wà ọkọ tó lè gbarú ẹ̀ ọkùnrin tó lè gbarú ẹ̀ lọkùnrin hmm. tí ayé ẹ̀ ti bàjẹ́ tó jẹ́ pé owó wà lọ́wọ́ ìyàwó yẹn. lóòótọ́ ni ẹ pààrọ̀ àwọn káàkó ah! ẹ náà ah! ayé wọn ti dojúrú lọ́wọ́ ayé ẹ̀ ti bàjẹ́ owó wà lọ́wọ́ obìnrin yẹn owó obìnrin yẹn ló fún mama ní ọkùnrin táyé ẹ̀ ti bàjẹ́ ló lè gbarú ẹ̀ má jà tọ́ra wa. lóòótọ́ ni bà ẹ pààrọ̀. Ah. ọkùnrin tí ayé ẹ̀ ti bàjẹ́ tí ò sówó lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé obìnrin ló lọ ń ṣiṣẹ́ wá tí wọ́n ń jẹ obìnrin ló ń láṣẹ nínú ilé yẹn bẹ́ẹ̀ ọkùnrin tó níṣẹ́ lọ́wọ́ tó lówó èlò náà ń gbòòrò èlò náà kíná kó bẹ́ẹ̀ lò ṣe ń lọrin èlò náà ń gbòòrò kún mí di atadélébọ̀ rìnrìn àrùn ìwọ́dì táwa ní ó lọ ká ìyàwó ẹ̀ nínú hòtẹ́ẹ̀lì pẹ̀lọ́kùnrin ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé kó fẹ́ padà gan ìkà nìyín ìkà nìyín bí mádẹ̀ pé yín níkà bóyá ẹ̀ mọ̀ torí nínú àwọn ọkùnrin tó ní kó fẹ́ yàwó ẹ̀ padà ní ẹ̀kọ́ lọ bọ́kọ̀ ẹ̀ mo béèrè question lọ́wọ́ wọn sì wọ́n láwọn ò lè ṣe. hello. hello Ayinka. sa. hello Ayinka. ẹ mo discussion time discuss lọ ni mo ní kí n dá sí jọ eh. ẹ ṣe rí hello. hello straight to your point mo à ń gbọ́ yín. wọn ò ní jẹ́ kẹ́ sọ̀rọ̀ hello sista Yinka yẹn ti pọ̀ jù. hello mo ń gbọ́ yín. ẹ pa facebook yín tẹ́ bá fẹ́ sọ̀rọ̀. ẹ kalẹ̀. ẹ kalẹ̀. hello. hello. hello ẹ sọ̀rọ̀ pápápá hello. hello. ah ọlọ́run hello mo ń gbọ́ yín hello. yeah sísá yín ká ẹ kalẹ̀. ẹ kalẹ̀. ẹ kú ètò. yeah ṣé rí ọ̀rọ̀ tí ẹ tí ẹ ń tà ń sọ yìí ẹ hmm. ó pọ̀ oríṣiríṣi. okay. ṣé ṣé rí the point is that bí like uh, Paula tó pè before the last woman tó pè ẹ hmm. ọkùnrin ó pọ̀ oríṣiríṣi. Hmm. you understand and àwọn ẹlòmíì ọkùnrin míì ó máa wò wípé òkè ìyàwó ń ṣe àṣìṣe kí ni reason tó fi ṣe ṣé òun ni ló pùṣẹ ọ nǹkan kan bá yẹn àti pé tó máa ní pé kò ń le òun máa wà àwọn kọ̀ọ̀kan ó ṣẹlẹ̀ sí sàkánì tèmi tẹ́pẹ́ tó close mọ́ mi ni ó ro àwọn ọmọ igbó tó bá ní kò lè ń sìn ó máa affect àwọn ọmọ ẹ̀rà fan and ó dẹ̀ let go but though case yẹn àgbàlagbà ni máa yẹn. ṣé kí n sọ fún yín àwọn tó lè ṣerú ẹ̀ṣẹ̀ àwọn ọkùnrin táyé wọn ti bàjẹ́ tán lówó àwọn ọkùnrin tó ti jẹ́ sixty bóyá sixty sixty five plus. ẹ̀dẹ̀ kí n land ẹ̀dẹ̀ tí lágbàlagbà ni. ìgbà tó ń bí wípé kí ni reason gbọ́dọ̀ èmi gbogbo mo bí pé kí ni reason ó lóun jẹ́ nìkan tó jẹ́ pé wọ́n máa ń pẹjọ́ wá bá ẹgbẹ́ kan ṣètù mátà òun wá òun á ló máa kẹjọ́ báyọ̀ wípé ìyàwó òun ṣe báyìí ìyàwó òun ṣe báyìí so just let's go. ṣe bẹ sọ pé àgbàlagbà ni ṣe lágbàlagbà ni. case number one hmm. ẹnu sòrò case number one tí mo rí and títí tí màá yẹn fi kú kò sẹ́ni tó gbọ́ sí kinní yẹn níta and the law was there number one case number two you understand eléyìí is not that the people pé bọ̀bọ̀ yẹn kò tí marry but ó ní baby mama tó tó bímọ fún tó wà lọ́dọ̀ ẹ̀ tó ń tọ́jú ọmọ and he had an affair with gay. Gay, girl yẹn ọkọ ẹ ò ní sàmì ju ó gbà pé ọkọ náà máa ń cheat tó yẹ kó ti kọkọ very many times ó ti ká ó ti ká and spirituality náà tọkọ náà tún ṣe pé àwọn ọkùnrin tó máa ń fẹ́ lo oògùn obìnrin láti fi ṣe kankan all those things are involved so gay yẹn ti wá made up mind wípé òun máa kúrò nílé bọ̀bọ̀ yìí òun ò fẹ́ mọ́ and in that process ó wá meet this guy tó náà tó ní baby mama kò má rí o bèbí yẹn kò bímọ fún wa tọ́jú ọmọ ńlẹ̀ wọ́n dẹ̀ jọ ń wọ́n jọ ń run things together. ẹ sọ̀rọ̀ kíákíá ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ti ń bọ̀ mí. so ok jẹ́ iye sí báyìí ó wá mú nọ́mbà bèbí yẹn ó wá lọ rìpọ́tì fọkọ ẹ̀ and ọkọ ẹ̀ wá le ìgbà tọkọ le i'm telling you bọ̀bọ̀ yẹn padà fẹ́ bèbí yẹn and this is something about three four five years more than five years and they are together so ọkùnrin yàtọ̀. okay mo ti gbọ́ mo fẹ́ bèrè i want to ask you mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín how old are you. èmi hmm. i'm forty two. Okay. tẹ bá káyàwó yín lóòótẹ́ọ̀ tẹ bá ti mọ̀ pé ẹ̀ mọ nǹkan tẹ fẹ́ ṣe sọ fún mi wípé àǹtí ká mi ti mọ nǹkan tí mo lè ṣe o hmm. torí kò ṣẹlẹ̀ sí mi rí tó bá káyàwó ẹ lóòótẹ́ tó dẹ̀ establish pé wọ́n lọ do tó fojú kojú ẹni tó dóyàwó ẹ tó dẹ̀ rí wọn lóòótẹ́ ah. ṣé wàá fẹ́ padà. Yeah àti nǹkan tí n bá tẹ́mi náà tí n bá dóyàn ta máa fẹ́ padà tẹ́tẹ́mi náà mo dóyàn ta o. ok hello onírọ́ ni ẹ onírọ́ ni ẹ kò shut up hello. hello madam. mo ń gbádùn yín jàre. hello ẹ kọ̀rọ̀. mo ń gbádùn yín. ṣé ti sáyìn sáyìn. bẹ́ẹ̀ ni. nǹkan tẹ̀ ń sọ òótọ́ ọ̀rọ̀ ni òótọ́ ọ̀rọ̀ ni àwa wí náà ń sọ ẹ má dá wọn wá wí òṣì àwọn máa ṣe bí ọkùnrin tí ò bá ní confidence ló máa gbarú ẹ̀ àbí tó bá ti dàgbà tó ti wò pé sixty five and above ẹ fẹ́ bóyá ìyàwó ẹ wà lẹ́gbẹ̀ ẹ fẹ́ máa máa sọ ẹ fẹ́ máa ọkùnrin wo ló fẹ́ gbarú ẹ̀. kò ní padà wo òun náà mọ̀ fún òun ní wálé wọ́n béèrè lọ́wọ́ ìyàwó mi jọkọ̀ pé tọ́kọ ẹ bá tiẹ̀ ká ìpẹ̀lú ọkùnrin kí ló ọyún máa gé orí mi òun tiẹ̀ nídọ̀hún so tọkùnrin bá ti wà tó ti jẹ́ pé ó weak àwọn ọkùnrin kọ́ àwọn tẹ́rìbì wọn wíìkì gan wọn ní confidence. àbí ọkùnrin gẹ́gẹ́ bí lady yẹn gẹ́gẹ́ bí bọ̀bọ̀ yẹn ṣe sọ àbí ọkùnrin tó mọ̀ pé ìyàwó yẹn òun lo ògo ẹ̀ bó bá yẹ pé wọ́n lo ògo òun use kò ní fẹ́ jẹ́ kó lọ tó ló ti mọ̀ pápò tí ajé òun ni kò lè sífẹ̀ẹ́ ó máa ń wà traumatized ó máa ń fún yàn ní mental control. what are you talking about torí pé mi náà mọ̀ pé mò ń dóbò ń tà máa wá fẹ́ padà torí pé ìyàwó ẹ̀ wà mí. no right in lẹ́sọ̀ jàre àwọn ọkùnrin ó ní kó. ẹ ti láìkì ẹyin ẹyin ẹyin ẹ ti láìkì ẹ̀tàn jù ẹ ti láìkì irọ́ jù ó bá ṣẹlẹ̀ sóbìnrin gan tóbìnrin bá mọ̀ gan wọn máa ó sì máa ó máa affect wọn ká tó máa sọ pọkùnrin ẹ ló jàre ń gbádùn yín ẹ kalẹ̀ mà ṣe èèyàn kan nínú ẹgbẹgbẹ̀rún tí ẹ ló máa yàtọ̀. ẹ wo the best thing fún lady yẹn ó ṣẹlẹ̀ sábúrò mi hmm. and my best advice for my sister ni mo fẹ́ fún lédi yẹn the best thing ni pé àtàlẹ́ o àtọkọ o kó rọra dà nù jẹ́jẹ́ kó dẹ̀ bẹ̀rẹ̀ life tuntun ọlọ́run á fún lọ́kẹ̀yìn alálùbáríkà hmm. so lẹ́yìn ẹ̀ kò sí nǹkan kan mọ́ tá ń tan wa lókù ọkùnrin ni mí o and I can never take such so kò ní èdè ká máa fi ẹ̀kọ́ kan lọ́kùnrin wa ẹ mọ̀ tó bọ̀bọ́ tó pẹ̀lẹ́ nǹkan yẹn áńgẹ́lì ni abẹ́gi abẹ́ yínká lẹ̀ ń bá sọ̀rọ̀ yínká tnt lẹ̀ ń bá sọ̀rọ̀ ló fẹ́ máa ṣe bí áńgẹ́lì áńgẹ́lì ni abẹ́ áńgẹ́lì ni àbí tiẹ̀ ló máa áńgẹ́lì ni abẹ́gi abẹ́gi. wọ́n sì mi sọ sórí kan fún mi lẹ́nu bàbá hmm. yẹn wà ládùúgbò wọn kò ń ṣe pé ọ̀rọ̀ wọn ni wọ́n pè àdúgbò wọn bàbá yẹn wà àwọn àtìyàwó wọn nífẹ̀ẹ́ ara wọn gan abeg iye máa kọ́pọ́n jẹ̀bẹ̀ lákìsà jàre àwọn ò ní lórí ètò hello Yomi Adédèjì ẹ má dáhùn. tí káyàwó mi lẹ́nu ọ̀nà òtẹ́ẹ̀lì mi kódà kó má tiẹ̀ pé ẹ rí kẹ́kọ̀ọ́ rí lẹ́nu ọ̀nà pẹ̀lú kó má lè justify nǹkan tó wá ṣe ẹ ká nínú ilé ah. o lè justify nǹkan tó wá ṣe bẹ̀ pẹ̀lú ọkùnrin ah, inú oko àìfẹ́ nǹkan màá fẹ́ padà tẹ́lẹ̀ mi náà mọ̀ pé mò ń débò ń ta abeg ìjọ abeg mi ìfẹ́ rú àwọn àwọn tí ò kí ń sọ tòótọ́ bẹ́ẹ̀ mi ìfẹ́ wọn lórí lórí platform mi jàre ẹ̀ló mi ìfẹ́ wọn lórí platform mi ẹ pọ̀ síwájú rọjà ń gbọ́ ń gbádùn yín. mo fẹ́ dá sí tòní o. mo ń gbádùn yín jàre. mo ń gbádùn ẹ ṣe rí gbogbo àwọn ọkùnrin tó ní ẹ mo máa fẹ́ padà irọ́ ló ń pa Hmm. kí obìnrin ká ọkọ ẹ̀ gan-an lórí obìnrin ó sì easy fóbìnrin láti forgive bọ́sẹ̀ ní ọkùnrin ò lè ẹ̀ka ẹ̀ka forgive ìyàwó ẹ̀ pé ó kà ń pé ọkùnrin mi ń do. má dáhùn wọn á fẹ́ padà ẹ fẹ́ fi yẹn gba star lórí ìkànnì àwọ̀ kó yẹn jẹ ẹ ló máa ti ta a mọ̀ pé rọ́ọ̀ ni ẹ lè fẹ́ à ń gbọ́jà rẹ̀. ẹ ló. mo ń gbọ́ mo ń gbọ́ hello. à ń gbọ́ yín. ẹ wò advice mo fún àǹtí yẹn ni pé kó ra kó ẹrù ẹ̀ kó má wulẹ̀ dúró because ọkùnrin kò sí bó tilẹ̀ ò kọ́ rí wọ́n ní ní títí létà ògbẹ̀bí tó ti máa kó owó yẹn ṣáà ni. tó bá ní kóun pé àlè àlè máa fojú pé oníṣìnà nígbà tóun fẹ́ lọ́dọ̀ lágbájá báyìí kọ́ lòun ti fẹ́ tó bá tún padà sọ́dọ̀ kọ́kọ́ máa máa wò ó sì ń rí àlè ń ta ó dẹ̀ léwu fẹ́ mi ò fa rẹ̀. ẹ ṣe jàre I'm telling you, you know what are you saying? mi máa fẹ́ torí pé tí mi náà ń dóbò ń ta kí ló kọyàn kan pé òun dóbò kó o lè fẹ́ o lè fẹ́ ẹ ọkùnrin tó bá tọkùnrin bá ká mi rú ẹ̀ tó bá lóun fẹ́ fẹ́ mi mo mọ̀ pé ó fẹ́ ba yé mi jẹ ni mo mọ̀ pé ó ti ń lo ògo mi ògo mi ni ò ṣe fẹ́ jẹ́ kí n lọ mo mọ̀ pé ó ní nǹkan tó ń lò lára mi mi ì ní gbé kọ́ọ̀lù yẹn mọ́. Hello, mo ń gbọ́ jàre. Hello, àǹtí nǹkan ṣe rí ó dùn mí pé mi ò tètè wo kíní ní àtìbẹ̀rẹ̀. Hmm kọ́lá ni láti Atlanta but èyí tí mo bá lẹ́nu èyí gan èyí tí mo bá lẹ́nu èyí gan mo wọn. situation rí hmm. ní kan ní bíi kejì or something ọ̀bọ̀n yẹn ó mọ tí ìyàwó bíi méjì ló ní ó dẹ̀ ń lù wọ́n ni so kò máìndì iye èèyàn tó ń bá wọn sùn ó dẹ̀ gbé wọn sínú ilé. tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ o lè má má kó fẹ́ sínú ilé ẹ ló forgive ẹ ní kí ló forgive ẹ nígbà tó mọ̀ pé òun lò ní kò ní nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ náà ẹ ló. ẹ ká ní àǹtí Yínká. ok ẹja sọ̀rọ̀ tí ó wà lórí tó ń ṣe hmm. ṣeré iphone one ni ò lè gbà láíláí even gan ṣeré bó jẹ́ girlfriend mi ah, ah. kí n bá gbà pẹ̀lú ọkùnrin mi mi ò lè ẹ̀ wà bá sùn mi ò wà ṣe bá ṣe any other thing kọ́ má sọ pé ìyàwó lé mi ò lè gbà thank you ma. what are you talking about? ẹ rò pé ó easy ni. hello. hello sayinka èmi ní experience yẹn lọ́wọ́ tó ti yẹ yín hmm. ìyàwó tèmi gangan ìyàwó tèmi gangan. àgbọ̀ kí ló dé tí fóònù àtẹ̀kọ́lẹ̀ ti fẹ́ sọ̀rọ̀ tá a rí gbọ́. ẹ àti gbọ̀ ẹ sọ̀rọ̀ pápápá mo ní ìyàwó tèmi èmi gan ní experience ẹ̀ ṣe é pé ìyàwó tèmi lọ bá ọ̀gá ẹ̀ sùn hmm. ṣé ń gbọ́ mi báyìí ọ̀gá ẹ̀ ló lọ bá sùn so nígbà tó ń bọ̀ ọ̀gá sùn yẹn unfortunately èmi fún ara mi mo mọ̀ mo rí lójú àlá mo dẹ̀ lọ gbé lọ bá pásítọ̀ mi pásítọ̀ mi mo lọ gbé bá TB Joshua kò tó kú TB Joshua dẹ̀ sọ fún pé báyìí báyìí báyìí báyìí ni kó dẹ̀ bẹ̀rẹ̀ sí kéde pé lóòótọ́ ni ẹ èṣù ní kíní TB Joshua ní kí n gbà padà ṣé gbọ́ mi báyìí wọ́n hmm. wá padà lóòótọ́ but ṣe rí nígbà táwa wọnú mọ́tò tá a jáde nínú chọ́ọ̀chì sinagogo bá ṣe wá ń lọ lọ́nà tá a kúrò níjọ́ kejì ló hmm. bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú nínú ilé nìyẹn ó fẹ́ pa nínú ilé jọ fi ẹ̀fẹ̀ oríṣiríṣi kọrin bú lóríṣiríṣi nínú ilé ah! ya wèrè sínú ilé wọ́n wò dọ̀ bí olóṣì but unfortunately tíbi Joshua ní ká padà wá tí nígbà tá a wá pàdé tí ìyá mi wá gbé òun abẹ́rẹ́ sí dínà pé akọ́mọ ah, ìdá mi lóhun irọ́ ni mò ń pa kíní kan kíní kan ìgbà wà ah, mo ní èé èmi náà ó wá ṣe tuntun fún mi lólé láàárọ̀ ọjọ́ kan tó fẹ́ jáde láàárọ̀ kùtùkùtù àbí sẹ́ni èmi ti pípẹ́ àwọn àti pípẹ́ ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ sí mú mi bú nìyẹn pé mi lọ́ọ́ rojọ́ owó káàkiri. hello. music rẹ gbọ́n wà. music mọ ó ti lọ lọ́dọ̀ mi ó ti kúrò nínú ilé mi for the past six years hmm. mi ò mi ò máa rí o because obìnrin sú mi believe wò pé ah, ìyàwó tèmi tún lè bọ́kùnrin mi sùn. bóyá ètò dáadáa ni. ṣé yíyé mi ṣé yíyé nǹkan tí mo sọ mi ò believe ṣe pé sick for the past mo wà lọ hospital for five months ṣé lórí pé wọ́n dóyàwó yìí ṣé lórí pé wọ́n dóyàwó yìí náà ọlọ́run láti ṣàyínká mo ti ń gbọ́ program yìí ti pẹ́ pé wọ́n dún ìyàwó mi ní ọlọ́run because hypertension oríṣiríṣi gbogbo ẹ̀yin tẹ wá ṣe yòókì ẹ ti dóyàwó níyàwó rí. <laughs> mi ò tí dóyàwó níyàwó rí o. pẹ̀ ń dóbìnrin mi. <laughs> Eh, ah, of course ẹ kí ló wá ń ta yín lára pé kí ló wá ń ta yín lára kí ló wá ń ta lára kí ló wá ta yín lára pé wọ́n dóyàwó yín gbà tẹ̀ ń dóbìnrin mi. Ah, ṣé mo ti ta ẹ̀ka ṣe rí gbogbo ìgbà yẹn bónìgè là ń pera wa láyé ìgbà yẹn gbọ̀ngbà tó wá jáde nínú ilé mi tán ojú mi wá ojú mi tó là ń kọ́ síta ìka mo ti sick oríṣiríṣiríṣiríṣi tí mi ò tiẹ̀ fẹ́ nìkan kan ṣe pẹ̀lú obìnrin hmm. ọmọ tó bí fún mi kan is sixteen years old now ọmọ tó bí fún mi tí mo rán sọ wọn pé ṣé kò ro tọmọ yẹn tó fi bọ́ pátá tó fi sùn sórí bẹ́ẹ̀dì kò rópọ̀ mọ́ yẹn. Eh, ìdójú tọmọ kí ewu á ń tọmọ ń bẹ kí ọba kí wàá lè sọ ṣé nígbà tó bá rókó tó dúró rè wá ni <laughs> inú ọmọ wo ló fẹ́ rò. kò sọkùnrin ló lè gbarú ẹ o kò sí ọkùnrin náà. no bọ̀dá tó pè yẹn máa gbarú ẹ o bọ̀bọ̀ fọ́tù yẹn máa gbarú ẹ o ó máa gbarú ẹ o bọ̀bọ̀ yẹn máa gbarú ẹ. <laughs> ayọ̀ ó lọ máa gbarú ẹ ó nítorí pé òun náà ń dóbò dá máa gbarú ẹ. àbó ti gbarú ẹ. ìyẹn lásán a máa banú ẹ̀ jẹ́ ni ṣé ń gbọ́ mi ṣìṣà n ti sọ fún yín ẹ̀yin ọkùnrin zip up tó bá ti lè ka tó bá ti tó bá ti rí pé kinní kan <laughs> tó bá sọrú ẹ̀ ayé ẹ̀ bàjẹ́ nìyẹn o wàláì kò sí ọkùnrin náà tí ọkùnrin yẹn bá padà fẹ́ ó fẹ́ ó ní nǹkan tó ń lò lára ẹ̀ ni kò sífẹ̀ẹ́ mọ́ kò sífẹ̀ẹ́ mọ́ ìsídàgbẹ́ pé ó lè ó lè gbé ẹ sílé nítorí ọmọ kó lè máa bá ṣe nání fáwọn ọmọ kó lè tọ́jú àwọn ọmọ bẹ́ẹ̀ ojúlówó òbò tó máa máa dó ojúlówó ẹni tó máa máa tọ́jú ìta ló wà kó wá ó wá lè wá jẹ́ ìta yẹn kó jẹ́ pé ọmọ aláṣẹ́wó ni o kò mind o gbẹ̀ yí pé ó máa rí ẹ ní hòtẹ́ẹ̀l wà wá sọ wípé ẹ ó máa fẹ́ ẹ ó wá padà dú ẹ ó dú ẹ nídú aṣẹ́wó ó róbò tó free ni once débẹ̀ will always be débẹ̀ ló ṣe fún ẹ kò dú ẹ nítorí pé ó rántí àtẹ̀yìnwá tẹ ti dóra yín bàbá ńlá rọ ni ọkùnrin wo ìwọ tó pe yẹn máa block ẹ torí mi ránṣẹ́ pé kò pè mo ti sọ fún pé má máa pè mí ṣeré ẹ kí n gbọ́ mi ò mi ò ṣe kinní tó yẹn mi ò ṣe kinní tó yẹn jàre mo máa ń fakọ sọ̀rọ̀ mi ni torí mo páwọn èèyàn máa kọ́gbọ́n bí ọgbọ́n làwa máa ń kọ́yàn bí tí mo máa fakọ sí téèyàn bá fẹ́ gbé mi lẹ́mìí gbóná màá yẹ dànù hmm. ẹ̀yin èèyàn ẹ lọ bá mi vote ó wà lórí page mi just click on it and vote for Yinka TNT please it's hundred naira per, per vote Adébùkọ́lá lọ vote fún mi mo ti rí ẹ adébùkọ́lá landlady lọ vote fún mi tó o bá vote fún mi mi ì ní jẹ́ kó wá sórí platform mi mọ́ o. hello. hello àti yínká. sá ẹ ká ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ o. ìyá mo gbádùn program mi gan. Hmm. ṣẹ́rí kínní ó ṣẹlẹ̀ sí mi gangan. Hmm. bọ́ máa. hello. ẹ kálẹ́ o àǹtí yínká. ẹ kálẹ́ o ìyá àti nàìjíríà ló ti ń pè wá lẹ́sùn pé mo fẹ́ dá sí ètò ìgbìmọ̀. ok pápápá. yes ma ṣe rí kò sí ọkùnrin tó lè gbàrú ẹ̀ lọ́tọ̀ then tara wá rí ọkùnrin kankan tó bá gbàrú ẹ̀ ó ní bá nínú ìgbà bóyá ó lò báwọn yẹn ti sọ tàbí bóyá ó ní nǹkan kan tó ṣokùnfà dídúró tó dúró ẹ̀ bóyá kó lè máa bá tọ́jú ọmọ hmm. tàbí nǹkan mìíràn irú similar something like that ó wàá tún sẹ́nìkan rí bẹ́ẹ̀ni yẹn lè gba ìlú padà wọ́n lè tún bá sùn mọ́ ẹnu ò máa ṣẹ́ni lọ́rùn náà. wọ́n kúkú ń gbọ́ yín pé wàá pùsẹ́ nìkan. ẹ hmm. ẹ so the only thing tó tó ṣẹlẹ̀ nígbà yẹn ẹni yẹn ó káyàwó ẹ̀ kò ká mọ́ bí wọ́n ti dó gan ó kàn ní pé nǹkan kò lórí àlára ẹ̀ so yẹn wá wò pé òun níyàwó mi ìgbà ó sábà fa wàhálà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà. ok onítọ̀hún ló sọ sítórì yẹn fún yín pé òun kó gonorrhea ní ara ìyàwó òun fẹ́ẹ́ ṣe látara ìyàwó ẹ̀ hmm. ṣẹ̀jẹ̀ wàhálà tó pọ̀ ní gbogbo nígbà yẹn náà paroparo níta tó jẹ́wọ́ ìgbà tó rí pé hmm. ìyẹn bí olórí ẹ̀ṣẹ̀ lẹ́yìn lẹ́ bá wọn parí ìjà yẹn tẹ́ fi mọ story yìí tẹ́ fi mọ detail story yìí ṣe bá wọn parí ìjà yẹn ni àbọ̀ wọn kò wá sọ́dọ̀ yín. wọn wà bẹ wọn pè tó ní àwọn pásítọ̀ rẹ bí wọn jù wọn. wọn wá pè pé ó kó gonorrhea lé ara ìyàwó ẹ̀ níwájú pásítọ̀ ó lára ìyàwó òun hmm. gangan mo ti kó ó kò gonoré àkàrà ìyàwó mi lóbi hmm. yẹn sọ pé ọ̀nì ọ̀nì bọ̀ níta náà padà jẹ́wọ́ ìgbà kan wá bí léèrè sàfà pásítọ̀ ti wà involved kan wá bí léèrè kí ló fà hmm. ọkọ ní dàbí ìpó ní problem iṣẹ́ ẹ̀dá o wọ́n máa wá ló lówó wá sí ilé ó tún wá ló máa ń ṣẹ́jú ní ìyàbí kan ní ui. àwọn máa ẹ máa mọ sórí àwọn pípù yìí gan kẹ ẹ mọ sórí wọn mo ní ẹ mọ sórí àwọn pípù yìí gan o àbó ṣe jẹ́ nìyẹn. àìmọ mm, ah, sórí wọn gan. ìwé táwọn ìjọba yẹn pé máa yẹn ṣáà máa hẹ̀pù òun ó máa ń rẹ́ńdà ẹ̀ẹ́dẹ̀ mm. wá ní ẹ̀ka ṣe dé nìyẹn ó ṣáà jẹ̀wọ́ so àwọn èèyàn bú ọkọ yẹn náà díẹ̀ pé òun jẹ́ àmàlà òun jẹ bẹ́ẹ̀ di sandros ó mọ bó ṣe ń wá dẹ́bílítì obìnrin yìí látàrí pé lẹ́ẹ̀dẹ̀ nǹkan ìdìbẹ́ ìmọ̀ nìyẹn ló fi gbà yẹn tajà nínú gbogbo tí mo rí pé wọ́n sì wà nù ilé ara wọn nítorí tó ń ṣẹlẹ̀ nínú ilé yẹn gan ìyẹn tó lè mọ̀ torí ìfẹ́ yẹn ò lè dàbí mọ́ so ìlú àyẹ̀wò kò sọ́kùnrin tó lè gbárù ẹ̀ o. nírọ̀ o bọ̀dá yẹn ni kọlọkùnrin tó lè gbárù ẹ̀ lórí péjì bọ̀bọ̀ fọ́tì yẹn ó ní kọlọkùnrin tó lè gbárù ẹ̀. something is not wrong gi o ó ń gbà o ó ń gbà o ẹ fún mi ní vote ẹ jọ o ó ń gbà o àwọn èèyàn ní bó ṣe ń ṣe wọ́n ti bá mi ṣe láti amẹ́ríkà o ẹ fún mi ní vote o ẹ fún mi ní vote o ẹ fún mi ní vote ẹ má jẹ́ ń bínú ẹ mọ̀ pé mo kì í tọrọ owó lọ́wọ́ yín ẹ fún mi ní vote o. Mhm. hello. hello àti nǹkan ẹ̀kọ́ ètò. ẹ sà. ṣé rí àwọn ọkùnrin à ní ẹ̀mí ìdáríjì lápá bá ìka ìyàwó amọ́tò ọkùnrin à ní ẹ̀mí ìdáríjì yẹn tí hmm. ọkùnrin tó lè gbà ọkùnrin tó bá náà lè gbà ìrọ̀lẹ́. bọ̀dá yẹn lè gbà bọ̀bọ̀ fọ́tù yẹn lè kò sí. ó lè gbà. ó tẹ̀ tún wà ní ti ìdí àfọ́bìnrin kóbìnrin tún gbà ọkọ àmọ́ ọkùnrin ò ní gbà kó sọ́kùnrin tó máa gbàrú ẹ̀. ó máa gbà á kódà kíyàwó ẹ̀ lọ bímọ síta gan kó fọkọ méjì bọ̀dá yẹn á gbà bọ̀bọ̀ yẹn á gbà á ó máa gbà. irọ́ ni irọ́ irọ́ ni kò sọ́kùnrin tó máa gbàrú ẹ̀ ah, kóbìnrin yẹn kó sọ ẹ̀ lè gbà bọ̀bọ̀ yẹn lòun á gbà á torí òun náà ń dóbò ń ta lákọrí akadá tó ṣojú kóíkóí ìbú ẹ o mo fi ẹ mo fi ẹ pa ni o mo bá ń wò mí mo fi yín pa ni torí mo mọ̀ pé ẹ kò wá ẹ fẹ́ wá play good man lórí platform kò jẹ́ wa torí àwọn mọ̀ pé ọkùnrin kan ò ní gbàgbé afọkùnrin táyé ẹ ti bàjẹ́ tí ò lọ́jọ́ iwájú wọn tí ò lẹ́yìn ọ̀la tó wá fẹ́ fi orí orí ìyàwó ẹ̀ yẹn wọ́n fẹ́ lo ògo ẹ̀ nìkan ló lè gbàrú ẹ̀ àbí tí kò bá fẹ́ obìnrin yẹn tó jẹ́ pé wọ́n ṣe boyfriend and girlfriend wọn ò tí ì fẹ́ra wọn ó lè gbárù ẹ̀ àbí kọ́ pé ó ti darúgbó ó ti ní stroke ó ti ní àwọn àìsàn tó lè tètè pa á ó wá ń wá nan ó ń wá nani ó lè gbárù ẹ̀ bọ̀ pé ọkùnrin kan á lajú sílẹ̀ akáyàwó ẹ̀ ló tẹ̀ á wá ní wọ́n bẹ̀bẹ̀ òfò ọbẹ̀ ewúro ewúro náà fẹ́ bẹ̀ ẹ gbóhùn sókè jàre kẹ ṣe ẹ ò vẹ́ẹ̀lì ilẹ̀ wa tuntun jàre n tó tún fún wọn ní another topic tí mo ní ń bí. ẹ ló máa ẹ kalẹ́ máa. Mm. ẹ kalẹ́ jàre. yes ma yes ma mm. yes ma mo ní pé ká sọ fún gbogbo àgbáyé pé danabid atúndé bá ṣe ń dé o mm. pé ilẹ̀ tuntun ọ̀ṣàrà ó ti tún dé o ní ẹ̀pẹ́ epe la ṣẹ̀ ní sí dryland dẹ̀ ni mm. favour sport ẹ̀pẹ́ òun ni orúkọ ẹ̀. Hmm. so dry land ni so ó dẹ̀ wà ní tábà tí ń bọ̀ láti ọ̀nà ìjẹ̀bú òde a máa wọnú ẹ̀pẹ́ so ó wà ní kéétu wọn máa pèbẹ̀ yẹn ní kéétu ẹ̀pẹ́ ibẹ̀ ló wà áfà kọ́nà ẹ̀yẹn kò dẹ̀ jìnnà sí government uh, school tó wà níbẹ̀ then there is one uh, uh, Lagos uh, food clinic náà tó wà very close to that place so ara àwọn landmark ni ó dẹ̀ wà níbi tó da gan so àkọ́dẹ̀ sí lọ́dọ̀ dry land ó ní so a ti wá bẹ̀rẹ̀ promo láti alẹ́ yìí lọ two weeks promo which is one point seven million naira per plot ó ní ẹ̀pẹ́ ló wà favours court ẹ̀pẹ́ ó ní orúkọ ẹ̀ so location tó dáa ní dryland jẹ́ ní so ó ní a ní pé ká sọ fún gbogbo àgbáyé o pé danabid owns her property. àwọn máa danabid máa ń fẹ́ wọ́n máa ń fẹ́ àwọn kinní wọn díẹ̀ díẹ̀ ní wọn ṣe gbirigbirigbiri ọlọ́run má jẹ́ kéèyàn lọ ra lẹ̀ jọba so wọ́n máa ń ṣe gbogbo investigation wọ́n máa ṣe findings wọ́n máa ṣe gbogbo gbogbo nǹkan tó yẹ kó ṣe torí bí wọ́n bá jẹ owó olówó èpè ni o. gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe lórí ẹ̀ òun náà la ti ṣe so hmm. then àwọn tó bá tètè rà á tó tètè sanwó a máa ṣe free corner piece fún wọn bá ṣe ṣe ní favour estate phase two so ti favour estate phase two yẹn tó jẹ́ corner piece yẹn á ti bẹ̀rẹ̀ so a dẹ̀ ti ń ṣe lọ́bọ̀ a fẹ́ parí ẹ̀ ká tó pé everybody pé tọ̀ ó yá ẹ máa bọ̀ ẹ wá wo corner piece yìí o but ti eléyìí free corner piece náà ó bá wá but promo price yẹn fún two weeks yẹn fúnlẹ̀ pé yìí is one point seven million naira one point seven million naira so wọ́n dẹ̀ lè máa pe àǹtí yínká ẹ máa pe àǹtí yínká tẹ̀lé máa sanwó sí ọ̀dọ̀ wọn one point seven million naira onílẹ̀ ẹ̀pẹ́ so favours court ẹ̀pẹ́ òní so ọ̀nà abẹ́yẹn gan tún lead sí Kòròdú it's a very good place so kò dẹ̀ jìnnà sí títì rárá rárá rárá rárá so ẹ máa fi àǹtí yín ká àdèmà sanwó sọ́dọ̀ wọn gẹ́gẹ́ bá ṣe ń ṣe nílé iṣẹ́ dáná bí dùn. ẹ pé yín náà ẹ pé nọ́mbà yín ẹ pé nọ́mbà yín fún wọn náà ẹ pé nọ́mbà yín fún wọn gbogbo èèyàn ló wọn nọ́mbà mi pure water ni. anyway number tèmi is plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one two three four and number danabit is plus two three four seven zero four four four three three three one six plus two three four seven zero four four four three three three one six The number danabit ẹ̀pẹ́ ló wà one point seven million wọ́n two weeks promo ni wọ́n ṣe lọ́wọ́ òun náà lẹ́gbọ́n wọ́n ní kò jìnnà síbi kọ́nà ẹ̀ ní ẹ̀pẹ́ pé kò dẹ̀ jìnnà síbi government school ẹ̀ mò ń gbọ́ o ẹ tètè akaba gbẹ́tò wà lọ. so nọ́mbà mi tí wọ́n lè pè sí plus two three four seven zero four four four four mẹ́ta three three three three mẹ́ta one six plus two three four seven zero four four four three three three one six so direct number mi nìyẹn so ẹ lè pè mí ẹ dẹ̀ lè pè àǹtí Yínká ẹ̀dẹ̀ lè sanwó sọ́dọ̀ àǹtí yín ká direct náà so favours court ẹ̀pẹ́ òní land. so promo ni ó ti bẹ̀rẹ̀ látàlẹ́ lọ two weeks promo which is one point seven million naira ẹ ṣe gan ma. ọ̀rọ̀ dynamics lẹ ti gbọ́ yẹn o àwọn òdú ni wọ́n wọ̀n kí ń ṣàìmọ̀ fólóko wọ́n sì máa wọn kan lọ sí orí ilẹ̀ wọn ní wọ́n náà lọ láti amẹ́ríkà wọ́n mú wọn lọ lórí ilẹ̀ wọn tó wà ní gbẹ̀jù lẹ́kì ní àná. No so ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe nǹkan lórí ilẹ̀ yín ẹ lọ ṣe o ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ ra lẹ̀ wọn fún yín nílẹ̀ ẹ jẹ́ má hesitate láti láti pè mí àbí tó bá mọ̀ pé o ti sanwó deed of land ẹ wọn ò tí ì fún ẹ má hesitate láti pè mí tó àǹfààní wà tó bá fẹ́ ra pé two weeks promo one point seven million wọ́n ní ẹ̀pẹ́ ní ẹ̀gbẹ́ government school wọ́n dẹ̀ ló tún yọ sí ìkòròdú wọ́n náà pè bẹ̀ ní Kétu ní ẹ̀pẹ́ ẹ èyí ní iṣẹ́ eternabis tí amúwá fún yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà ẹ jọ̀ọ́ ẹ lọ vote fún mi ẹ lọ ẹ click on the link tó wà lórí page mi ẹ vote fún mi kò sí nǹkan tẹ́ lè ṣe fún mi ju eléyìí lọ ẹ ń gbádùn mi ẹ má joyè alájẹsẹ ẹ má joyè alágẹbánu ẹ̀yin náà ti ẹ fìfẹ́ wọn sí mi mi ò gbé àpò kòlòbó mi wá pé kẹ́ fún mi lówó mi ò birthday mi ń bọ̀ sí next month ní birthday mi on the fourth yàtọ̀ sáwọn tó máa ṣe orin fún mi mi ò kí ń disturb yín so if there is any way tẹ́ lè fi assist mi láti jẹ́ kí n win nǹkan kò sí nǹkan tó bá tẹ́ bá ṣe fún mi because gbogbo yín nínú yín dùn bí ẹ dẹ̀ mọ̀ pé àwọn nǹkan tẹ́ ń rí ń bí báyìí tẹ́ bá lọ fowó ṣe owó iyebíye ni màá sùn ẹlòmíà sunkún ẹlòmíà ṣe bó tiẹ̀ ti sú mi ẹ̀yin fẹ́ máa ṣe fún ẹ fẹ́ máa jẹ́ kí n máa ṣe fẹ́yìn ẹ fẹ́ ní nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi kó dáa ẹ bẹ̀rù ọlọ́run náà ó yẹ kẹ́ bẹ̀rù ọlọ́run tó tí opportunity bá ti dé láti ṣe nǹkan fún mi ó yẹ kẹ́ make use of that opportunity kẹ́ ṣe ẹ má joyè pé ẹ kò fẹ́ máa gbà lọ́wọ́ mi ẹ má jẹ́ kí n kí n máa fi pé bóyá ẹ wà self centered kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn kọ̀ọ̀kan tí ń ṣe o níwájú ọlá àti àwọn kọ̀ọ̀kan tí ń ṣe tẹ bá fẹ́ mi ní hundred votes is ten thousand naira tó bá dẹ̀ jẹ́ pé fifty votes lágbára ẹ̀ka five thousand naira ni tó bá jẹ́ pé twenty five votes two thousand five hundred ni tó bá jẹ́ pé one vote ni hundred hundred naira ni so it's not too much láti ṣe fún Yinka TNT ami kò kò too much láti ṣe fún mi náà pé kẹ́ fi kẹ́ ṣe fún mi pé àà ládùúrà àwọn èrò tí mo ní kò wà too much láti ṣe fún mi so gbogbo yín ẹ lọ click on the link kẹ́ vote fún mi ẹ vote nílé ẹ share link yẹn láàrin ara yín ẹ vote fún mi ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ mọ̀ọ́re ẹ jẹ́ kí n mọ̀ wípé ẹ mọ rírì nǹkan tí mò ń ṣe lóòótọ́ ẹ má kẹjẹ kó jẹ́ pé àti yín kákàn ní bàjẹ́ fún àsìkò ti tó tó bá yẹ pé omi pé kó má bàjẹ́ fún mi lóòótọ́ àsìkò ti tó láti vote fún mi ẹ lọ vote fún mi kẹjẹ́ kí àwọ́dì yẹn kó wá sí orí platform mi kí lè wá eh, dedicate award yẹn fún gbogbo ẹ̀yin fans mi all over the world àárín jù báyìí lọ ṣókí lọ bẹ̀ oge torí mo ní ètò yìí ò ní pẹ́ rárá mo ní another topic tí mo fẹ́ ṣe bóyá lọ́la tí n bá sùn dáadáa torí mo lọ́bi iṣẹ́ lánàá mo délé ni ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń send voice note sí mi tẹ́ ń send voice note yìí ẹ kò sanwó oúnjẹ kò ṣe owó oúnjẹ kò fún wa lówó oúnjẹ èmi ò kí voice note yẹn máa irritate mi ṣe ni tẹ bá sẹ̀ǹdẹ̀ sí mi inú yín máa ń bí mi ni mi ò fẹ́ kóbìnrin máa sọrú ẹ̀ mi ò fẹ́ kóbìnrin feel wípé kò ń fúnra rẹ̀ mú kọ́kọ́rọ́ ìgbésí ayé ẹ̀ kò mú lé ẹlòmíì lọ́wọ́ kó máa ràn ẹ̀ obìnrin tó bá ti ń depend lórí ọkọ tó bá ti ń depend lórí pé nǹkan tó fẹ́ ṣe ó ti ẹlòmíì ló ń ràn live ẹ má ẹ gbé mentality Africa yẹn kúrò pé ọkọ ló ń láti máa ṣe ẹ kò fún mi lówó oúnjẹ ẹ kò tọ́jú àwọn ọmọ ṣé bí wọ́n ló làbò bímọ ṣé bó ti rẹ́dì kó tó bímọ wọ́n ṣà ń lo family planning wọ́n dẹ̀ ń ṣẹ́yún wọ́n dẹ̀ ń prevent èèyàn wọ́n ń gba abẹ́rẹ́ tó o bá ti mọ̀ pé o ò tí ì ṣiṣẹ́ débi pé tí ọkọ bá kú o lè tọ́jú ọmọ tí ọkọ ò bá kú tó ti di òkú ayé ìwọ lè káràmásìkì kó tọ́jú ọmọ má bímọ má bímọ nǹkan tó tìyàn lójú ni mi ní kọkùnrin má wà responsible bẹ̀tí ẹlẹ́dàá ẹ bá ti jẹ́ kó bọ́ sọ́wọ́ yìí tí ò wà responsible má jẹ́ kí kíní yẹn wí ẹ down débi pé wàá máa sọ síta mi ò mo lè imagine kí obìnrin ẹgbẹ́ mi máa sọ fún mi pé kó máa sọ lé etí èmi pé ọkọ ò tọ́jú òun mo ti lọ síbi iṣẹ́ ní alẹ́ àná mo ní driving lesson mo tún wá gbàgbé kọ́kọ́rọ́ mi síbi iṣẹ́ mo ṣáà lọ síbi iṣẹ́ mo ti dé láàárọ̀ bí mo ṣe ń bọ̀ mo gbàgbé fóònù mi sínú train mo dúró dúró dúró títí di wọ́n ti bá mi rí fóònù mo lọ pé kí n lọ bọ̀ mo ti late mi ò lè rí gbà mo ti lọ síbì kan mo ti délé ni mi ì tí ì sùn látìgbà tí mo ti dé èmi tí mo níṣẹ́ lápá tí mo ní èmi tẹ́ pé òbò ni mo fi ń tọ̀ mo ò sinmi mi ò wo mo ń ṣiṣẹ́ káwọn ọmọ mi má ba jìyà obìnrin ẹgbẹ́ mi á wá máa sọ fún mi wípé ọkùnrin kan ò tọ́jú kí wá bá òun gbé síta èmi ò ní ṣe o mi ò ní ṣe nǹkan tó dẹ̀ tìyàn lójú ni kí obìnrin máa sọ jáde lẹ́nu wípé ọkùnrin ní kò má ṣiṣẹ́ kóbìnrin máa sọ jáde lẹ́nu pé ọkùnrin ní kó má ṣiṣẹ́ òun ò dẹ̀ ṣiṣẹ́ o dẹ̀ wá ń béèrè owó lọ́wọ́ ọkùnrin yẹn ọkùnrin yẹn á dẹ̀ máa sọ fún ẹ pé òun ò ní wọ́n pe aláàrù ò bá wọn gbé gbàárù wọ́n pe mèdóyà ò bá wọn kiri iṣu ò lọ wọn gàrí lóyìnbó kò lọ́jà ọba kò máa bá wọn tà o fẹ́ ṣe my mrs nínú ilé òun wá manna from heaven ṣé ọkùnrin ló wáyé ìyá ni ẹ má jẹ́ ká tọra wa either anybody likes it or not bọ́kùnrin ṣe fọ́mọ ìyá lọmọ máa kọ́kọ́ tọ́jú mí níṣẹ́ máa máa sọ ọkùnrin kò tiẹ̀ gbúdọ̀ para ẹ̀ torí pé ó fẹ́ tọ́jú ọmọ kan i'm telling you tó o bá ní kó o ṣe nǹkan tó o bá ṣe ló máa jẹ but má strain ara ẹ má go extra mile nítorí pé o fẹ́ tọ́jú ọmọ má jẹ́ kóbìnrin kankan lé ẹ léré ẹ ṣe máa gbé òbò sábẹ́ tẹ́ ẹ̀ ní lè ṣiṣẹ́ tẹ́ bá tiẹ̀ sọ pé ẹni kó ralẹ̀ fún yín àbí ẹni pé ẹ ti ralẹ̀ ẹni kó bá yín fowó kun kó kọ́lé ẹ kìíní kan ìkan ń sunkún fún mi lẹ́nìí ó lóun ò mọ sálárì tọkọ ń gbà kí ló kọ ẹ pẹ̀lú sálárì tọkọ gbà kí ló kọ ẹ bẹ́ẹ̀ tó bá ti bèrè kan lọ́wọ́ ẹ tó bá bè wò kọ́kọ́ máa gba one million tó bá bèrè twenty thousand naira lọ́wọ́ ẹ tó bá fún ẹ ní five thousand nǹkan tó ní ló fún ẹ o lè kọ́ olówó bó ṣe máa náwó ẹ̀ ní tó ní ló fún ẹ ipe kò wá ranjú náà pé nínú one million tó ń gbà yìí ó wá jẹ́ five thousand ló fún mi kò sí tó kàn ẹ̀mẹ́ wọ́n ló bá ṣiṣẹ́ ẹ̀ ni ṣé wọ́n ló bá jí làárọ̀ ni ṣé wọ́n ní ìyá tó fokó bí tó fòbò bí ni in tó ní ló fún ẹ bó bá dẹ̀ ní one million ló ń gbà òun ò fún ẹ ní kọ́bọ̀ mi ò encourage ọkùnrin pé kó má ṣe bí ọkùnrin tí ò ní ṣe kò ní ṣe ọkùnrin tí ò ní ṣe kò ní ṣe tó bá dẹ̀ ti rí ọkùnrin tí ò ní ṣe tó bá wá rí ọkùnrin tó ṣe tó béèrè ten thousand tó fún ẹ ní one thousand ṣèbíyàn ni ò fún ọkọ ẹ ni ò fún ìyàwó ẹ rárá kí ló ó wá ẹ máa rojọ́ ẹ máa jẹ̀bi ẹ ẹ wo omi tó ń gbà kí ló kọ́ ẹ pẹ̀lú iye tó ń gbà ẹ ó kọ́lé ilé yẹn ó wá sọ fún ẹ pé òun ti tà ṣe bóun ló kọ́lé ẹ ṣé ìwọ ló bá kọ ni ìwọ náà ṣe gbìyànjú kó o kọ́ tiẹ̀ kó wá wò bóyá ilé tí wọ́n kọ́ máa sọ pé òun fẹ́ tà mọ́ ẹ lórí tọkọ bá kọ́lé bá lóun fẹ́ tà mọ́ ẹ lórí kí n tiẹ̀ ṣé wo ló bá kọ́ ṣé ó wù ẹ ni ṣé òwò bá o fẹ́ nítorí o fẹ́ jogún ilé ẹ ni torí béèyàn bá bébì bá jọkùnrin béèyàn bá sọrú ẹ fún máa ń ṣe ó fẹ́ pa mí ni èmi mo nílé mi ìwọ ò ṣe gbìyànjú kíwọ náà kọ́ tiẹ̀ tó bá wà nínú tiẹ̀ kó wá wò bóyá o máa sọ pé òun fẹ́ tà mọ́ ẹ lórí kí ló kọ ẹ bẹ ṣé wo ló nílé ni ṣé wo ló nílé ni ṣé wo ló bá ṣiṣẹ́ owó ẹ ni ṣé owó ẹ ni ẹ máa ń tọra yín kò ṣe owó ẹ owó ẹ ni tó bá ṣe fún ẹ nǹkan tó bá ṣe fún ẹ kò bá ní one million kó lágbára five thousand ló ní nítorí ẹ níwọ gan láti ṣe ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ o ò ní dúró pó dìgbà tọkọ bá fún ẹ tó bá fún ẹ addition additional kínní ni tó bá fún ẹ ó máa kún ìtò ní ni o ò ní dúró pé kó fún ẹ tó bá ṣiṣẹ́ tó bá nítìjú gẹ́gẹ́ bí obìnrin bó bá fún ẹ bí ò bá fún ẹ ńgbà ti mo sọ pé wọn ò doyin dáadáa wọ́n ní òbo ọ̀pọ̀lọpọ̀ òbo obìnrin wọ́n ní kò lógo wọ́n lóbo yín ò lógo nínú wọ́n ní òbo gbèsè lẹ́ni wọ́n wá ti wá ba yí báyìí wọ́n ní ẹ̀wó kó wọ́n nírọ́ ni mò ń pa fún irọ́ ni ẹ̀ ń pa mi wọ́n nítorí pé ẹ̀yin tẹ́ ń sọ pé oko báyìí tọ́n bá ti foko lo yìí báyìí ṣe de le máa gbé price tag lori oko lori obo wọ́n lẹ́ máa gbé price tag le ni wọ́n lẹ́ máa gbé price tag wọ́n lóbìnrin mi ti tiẹ̀ tijú mọ́ ẹ wo ilé ẹ wo nǹkan tó fi rẹ̀ ṣe ẹ gbọ́ voice note yẹn kẹ wo nǹkan tó fi rẹ̀ ṣe thank you so much i just cast my vote fifty god bless you gba àwọn tọ́nà àwọn òrìṣẹ́ ẹ ṣé o ẹ gbọ́ nǹkan tẹ́lẹ̀ ṣe. nbọ njẹ lọ wọ voice note yẹn kẹ gbọ́ ah, yege ah, téèyàn bá téèyàn bá ti sọ pé èèyàn ń gbọ́kànlé òbò abẹ́ ẹ̀ ìwọ sọ̀rọ̀ hello hello hello pé èèyàn gbọ́kànlé òbò abẹ́ ẹ̀ láti máa ṣe èèyàn kan ẹ̀ẹ́dẹ̀ wa máa pe èmi èmi ò ń fúyàn lówó mi sábà fúyàn ní irú àwọn owó bẹ́ẹ̀ yẹn irọ́ o spirit mi ló máa lead mi kí n fúnyàn lówó tí n ti notice pé ọ̀lẹ ni ẹ̀mí ní fún ẹ lówó mi torí èmi ń mi ò ń mi ò mi ò mi ò ń tọrọ pé kéèyàn ṣe nǹkan fún mi ẹ fún mi fine but mi ò ní mi ò ní capitalize on that mi ò ní gbọ́kàn mi lé mi ń i'm telling you so ó máa ń dùn mí tí àwọn obìnrin bá sọ fún mi pé kò sanwó oúnjẹ ẹ kò ṣe kinní kan fún mi ẹ ó ṣe kinní kan fún mi ah mi ò gbọ́rú ẹ̀ rí i àwọn òbí mi gan mi ò bá lọ́wọ́ wọn àwọn obìnrin mẹ́rin ni ìyá màmá mi bí gbogbo. ẹ kọ́ lọ kọ́ lọ ọ máa lọ síbẹ̀ ọ máa lọ click on the link á gbé wọn lọ síbẹ̀ ẹ rí picture mi mo fi mo fi link yẹn sí lórí page mi mẹ́rin ni mo àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọn ò ṣiṣẹ́ lọ́ndẹ̀ èèyàn rí ọlọ́run tó ti dàgbà ni màmá wọn ti yagbá fún wọn ìyá mi mi ì bá wọn kò ṣiṣẹ́ lọ́dẹ̀ èèyàn pé ó ṣiṣẹ́ fún yàn wọ́n fún ní owó rí iṣẹ́ bísínẹ́sì wọn ni ìgbà wọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn gbọ́njúlé láti lẹ̀ wọ́n ṣe màmá mi ṣe játijàti iṣẹ́ bẹ́ẹ̀ náà làwọn ọmọbìnrin tó kù kò dẹ̀ sí tí ọkùnrin fi ṣakọ nínú wọn kò sí kò sí kò sí ìtọ́wẹ́ òdẹ tẹnu so mi ò ní gbọ́ kọ́bìnrin ẹgbẹ́ mi máa wá máa sọ fún mi pé ẹ ẹ wo ilé ẹ wo ṣe ṣe o. ẹ má jẹ́ kí n pè é wọ́n ń do ọkùnrin méjì ló ń do ìkọ́ fi okó sínú ìfùrọ̀ ìkọ́ fi okó sínú òbò nítorí owó. èmi àtọ̀rẹ́ mi ti wá dó sísà ń sísà Bímbọ́ àti do mèmí kì í bọ́ fùrọ̀ ọ̀rẹ́ mi kí bọ̀ọ̀bọ̀ àjọ ń dùn gbà kan fídíò rẹ̀ mo sẹ́ndì. mo sẹ́ndì fídíò ẹ̀ sí mi ẹ béèrè pé lónà fún fifteen thousand naira òun kì í àbí ẹ̀gbọ́n ni. èmi àtọ̀rẹ́ mi ti wá dó sísà sísà bímbọ́ àti dó mèmí kì í bọ fùrọ̀ ọ̀rẹ́ mi kì í bọ̀ọ̀bọ̀ àjọ ń dùn gbà kan. ṣé ẹ ń gbọ́. Sister, Bimbo fídíò rẹ mo sẹ́ndì. ó sẹ́ndì fídíò yẹn sí mi o sista Bimbo yìí ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ni o ẹ rí pé sista ló ń pè fùrọ̀ ló ti máa ń do fifteen thousand naira ten thousand naira bó ṣe ń fún nìyẹn kí ló dé tẹ́ ẹ lè ṣiṣẹ́ kí ló dé tẹ́ ẹ ń fi pé iṣẹ́ kan dọ̀tí kí ló dé ìbànújẹ́ orí burúkú ni sẹ́ẹ̀ kí obìnrin máa sọ pé kò fún mi lówó oúnjẹ ẹ kò sanwó skul ọmọ ẹ ó fi mí lẹ̀ kò tọ́jú mi tọ́jú ẹ yóò jọ dókítà ni tó ń bá tọ́jú ẹ wo ò lè tọ́jú ara ẹni ìwọ ò lè tọ́jú ara ẹni ìwọ ò lè ṣiṣẹ́ ni kí wọ́n kí kí kí obìnrin ọkùnrin náà máa pa èmi ti rọ́kùnrin tó sọ wípé ìyàwó obìnrin òun náwó yàfùnyàfùn owó tóun wá òun ló tó yẹ kó máa tó yẹ tóun wá òun ló fi ń wọ̀n òun lójú ó ná nàkúnà ó ṣe kárí mi ó náwó yàfùnyàfùn obìnrin yẹn ṣiṣẹ́ débẹ̀ ni mo rọ́kùnrin tó sọ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ obìnrin yẹn ṣiṣẹ́ débẹ̀ ni wo ṣe wà ní stéèjì yẹn kọ́kùnrin lè sọ bẹ́ẹ̀ nípa ẹ̀ pé òun náwó yàfùnyàfùn wàá òun fi owó ṣe ká òun fowó spite mi yes ìwọ ṣiṣẹ́ débẹ̀ kọkùnrin lè sọ bẹ́ẹ̀ ẹ má máa jẹ́ kó máa jáde lẹ́nu yín ọ̀rọ̀ ìdọ̀tí ni ọ̀rọ̀ rúnrùn ni ọ̀rọ̀ tó gbùyàn kù ni ọ̀rọ̀ tó bàyàn láyé tó bàyàn láyé jẹ́ ni ọ̀rọ̀ játijàti rédèrèdè rádaràdà jìbìtì jàtàjàtà ni kóbìnrin máa sọ pé kò tọ́jú mi kò fún mi léwé oúnjẹ kò tọ́jú àwọn ọmọ ah èmi láyé mi èmi ọmọ agún èmi ọmọ olúkàrí àlìlà eh ó ń pẹ́ o tó má tọ́jú àwọn ọmọ mi ó ń pẹ́ o tó má tọ́jú wọn. ẹ kalẹ́ mọ̀. ẹ kalẹ́ ó ń pẹ́ o tó má tọ́jú wọn. bí àǹtí kákìrín ti rìn lọ́sọ̀rọ̀. láì fẹ́mi ní jàre. yọ̀sùn bọ́ọ̀lù ń pè láti nàìjíríà. Hmm, kí lẹ fẹ́. ó ń pẹ́ o tó má tọ́jú wọn. owó gbogbo kíni mi ní ah, ẹ̀kọ̀ọ̀kan ó lè yọ sí lọ́rùn kó gbé ẹ jáde kẹ lọ jẹun nǹkan tí àwọn òyìnbó ṣe máa ń fẹ́ra wọn pé ìfẹ́ máa tóyìnbó bá máa fún ìyàwó ẹ̀ ní gift fúláwà ni fúláwà ni wọ́n jọ ń pín owó ilé san wọ́n jọ ń ṣe a lot of things together ni wọ́n jọ ń ní wọ́n mọ ọmọ àjọ fowó sínú pọ́s kan náà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ẹ ẹ ẹ kò fold arms yín ẹ fi mo sọ fún yín ayé ìgbà tí ọkùnrin fi ara ṣe fóbìnrin ti kọjá ọkùnrin mi à ṣe ṣe ṣe ṣe ṣe kò ní láforí kò ní ní ṣẹ́ẹ̀tì méjì lọ́rùn lórí bùkátà ọmọ àti ìyàwó kò yẹ kó rí bẹ́ẹ̀ kò ní ní ṣẹ́ẹ̀tì méjì lọ́rùn kò ní ní bàtà bàtà tó máa wọ̀ sẹ́sẹ̀ àti fún ní bowleg nígbà tí bàtà bá ti jẹ sí apá kan ẹsẹ̀ tí ò ní bowleg tẹ́lẹ̀ ẹsẹ̀ akọ̀kọ̀ v ni ẹsẹ̀ máa kọ v ni ṣé ò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ ewé ọkùnrin á lé yín jáde ọkùnrin á lé yín jáde ọkùnrin ò ní fẹ́ yín ọkùnrin á máa dó yín nídó ìkà wọ́n á fún yín rọ̀ ni ẹ lọ ẹ ma máa sunkún pé kò sówó ẹ kò tọ́jú ọmọ kò fún wa lówó oúnjẹ ó fi mí sílé ó ní kí n má mo bí kínní ó ní kí n o gbogbo owó bísínẹ́sì ó tọ́ lórí owó wàá dẹ̀ làbò wàá dẹ̀ máa bímọ ẹ ma bímọ e dóko lórí Ọlọ́run sọ pé òun ni kó bá mi máa tọ́jú ọmọ ẹni tó bá send voice note yẹn sí èmi mi ò ń ṣàánú yín èmi ò rorú ri, yẹn rí tí n kò ṣe pé bóyá yà ń jẹ mí ni mo ṣe rò ó mo rò ó wípé kí ló dé tẹ́lẹ̀ kọ̀ wà bóyá mò ń rò pé ó kọ̀ wà ṣá tèmi máa ń sábà rò ní pé tèmi fi pé kóbìnrin máa rò ní gbogbo ọjọ́ ayé ẹ̀ pé tí ò bá sí èmi nínú ayé àwọn ọmọ mi tó bá jẹ́ pé bí ọkọ yìí ṣe ń ṣe àbí bí bàbá wọn ṣe ń ṣe ni èmi náà ṣe ń ṣe níbo láyé àwọn ọmọ yìí ò bá wà kó wá máa lo yẹn as a prayer point pé ọlọ́run ìwọ ni igi lẹ́yìn ọgbà àwọn ọmọ ẹ ìwọ ni pílà tó gbé àwọn ọmọ ẹ dúró pílà yóò gbúdọ̀ ṣẹ́ olódùmarè má jẹ́ kí ìyà jẹ àwọn ọmọ ẹ kó wá wò ó kó wá máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tọkùnrin bá pa ẹ́ tí ò bá tọ́jú ẹ̀ ìwọ náà pa tì pé kò leave hello máa block yín ni jàre ìráyè gbogbo rọ́bìṣì yìí ìwọ náà pa tí ipa ọkùnrin yẹn ti ẹ jẹ́ kẹ́ ẹ̀yin náà ti ẹ̀ gàrà irú èmi bá fẹ́ fọkàn sọkọ tí màá fẹ́ inú ẹmu lè ṣí máa kú sí ni ọlọ́run torí mi ò ní jẹ́ liability fún ẹ mi ò ní rùn lẹ́gbẹ̀ẹ́ mo ò ní wó gógó màá sú ẹ o mi ò kí n jáde wà happy kí n happy ni i'm telling you but tó o bá mọ̀ fún mi màá spy tẹ yeah mo níyẹn lọ́wọ́ tó o bá mọ̀ fún mi màá ṣe ràn fún ẹ. hello ma. hello. líǹkì wo la máa fi fóòdì fún àti pé báwo la ti máa fóòdì fún yín mà mo ṣáà láti wá líǹkì yẹn mi ò rí mà. ó wà lórí péjì mi mo gbé píkṣọ mi síbẹ̀ báyìí. Ah. ṣẹ́jẹ̀ post ẹ̀ lónìí ni Ma, mo ń bọ̀ ẹ ní sùúrù ẹ jẹ́ post líǹkì yẹn sórí kìíní sí. ok ma kẹ́ni ma ẹ ah, ah, eh, eh, eh, jọ̀ọ́ ẹ má ẹ mo fọlọ́run ba bẹ̀yìn please ogo kò ń ṣe nǹkan tó dáa kéèyàn máa sọ ó tìyàn lójú gan láti máa sọ pé kò tọ́jú mi kò tọ́jú mi kò fún mi lóúnjẹ yóò fa àwọn ọmọ lẹ̀ kò tọ́jú àwọn ọmọ kò sanwó skul àwọn ọmọ èmi ni mò ń ra gàrí o gàrí èmi ni mò ń rà èmi ni mò ń ra gàrí èmi ni máa ṣe bẹ̀ ẹ́ iṣẹ́ owó ọ̀tí ẹ kò ju kó o ṣe bẹ̀ lọ ah, ẹ jọ̀ọ́ torí ọlọ́run mo fọlọ́run ọba bẹ̀yìn ẹ jọ̀ọ́ please ó tì mí lójú gbogbo ẹ̀yin tẹ́ send eh, message sí mi lórí irú nǹkan báyẹn unfortunately mi ní lè dá yín lóhùn mi ní dá yín lóhùn mi ní dá yín èmi ò ṣerú ẹ̀ rí mi ní dá yín lóhùn ẹ gé lápá ẹ gé lẹ́sẹ̀ ẹ kí ló dé tẹ̀yin náà ò lè ṣe fọ́kùnrin ọkùnrin náà nìkan ni kó máa ṣe fún yín ni ẹ̀gẹ́ lápá ẹ̀gẹ́ lẹ́sẹ̀ náà awú èèyàn kan sọ pé ẹ ọlọ́run má jẹ́ fowó rokodo má fowó rokodo ń bó bu adé kùtà òbu ẹ máa kùtà ni tó o bá ti lè fowó rokodo ń gbà mí òbu ẹ á kùtà torí àwọn tó lówó yẹn gan dé sọ fún ẹ tó bá ti torí owó fẹ́ ọkùnrin owó tó ná fún ẹ yẹn ìta ló mọ gbogbo ìgbádùn jọ ń jẹ ọmọ nínú oyún kó o jaṣọ bó jẹ níta gbogbo ìgbádùn yẹn ìta ló mọ òfin ìpè tó bá wọnú ilé ọkùnrin tó ti torí owó fẹ́ ọkùnrin tó ti torí owó fẹ́ tó fi owó kẹ́ tó ti torí ẹ̀ tó fẹ́ òfin ìpè tó bá wọnú ilé owó yẹn máa continue kò lè continue bẹ́ẹ̀ yẹn nítorí owó yẹn tó wà lọ́wọ́ ẹ̀yẹ ó sì ń lọ ó ní ìdẹ̀ láti lọ fi fẹ́ ẹlòmíì má rò pé bóyá bó ṣe máa máa lọ títí nìyẹn ní téèyàn bá ní tó bá jẹ́ téèyàn òun ní téèyàn tó bá ti torí owó jump mọ́kùnrin o máa owó yẹn tó bá wọnú ilé ó sì máa lọ fowó yẹn fẹ́ lómi ò lè ní kó má náwó ẹ̀ bó ṣe wù náà ó ti fowó fẹ́ òbò tiẹ̀ ó dẹ̀ ti do ó ti do nǹkan tó fẹ́ do ó lọ fi owó yẹn gbóbò míì lọ fowó yẹn gbóbò míì wọ́n fi pé bóyá máa jókòó sórí òbò ẹ pẹ̀lú owó tó fi kẹ́ ẹ. ẹ láti ń ká. ẹ lóò jàre. ẹ ká ẹ ká ẹ kọ́ lè máa pín ní mọ̀ọ́tì mà. ẹ sọ àti gáàmúyà ìjọ àárọ̀ ọmọ kọ̀ọ̀kan máa. ẹ lọ sórí ṣàbáríkòlò mo sọ fún pé best bet yín nìyẹn. bẹ́ẹ̀ ni a ti lọ sórí ṣàbáríkòlò àwọn ọmọ uk láwọn àǹtí nǹkan. àwọn ọmọ ibo ló wà wà bẹ́ẹ̀. mìíràn ọmọ uk bẹ́ẹ̀ ni. Ah, ah, ojú yín ló fọ́ ojú yín fọ́ ni ẹnìkan tó sì lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó sì ríyàn bẹ́ẹ̀ òun gan ló wá sọ fún mi pé ó pẹ̀ lára àwọn tó sọ fún mi wípé kí má ṣe máa gẹṣin lọ mọ́ wípé ṣàparíkòlò yẹn wà kó dead bàjẹ́ pé téèyàn máa fi dó gbogbo àwọn dó gbogbo nàìjíríà tán kò sẹ́ni tó máa mọ̀. ok màá tún o dáadáa ń gbà yẹn yàgò dání ti bá wà níbi iṣẹ́ mo máa ń wò ó. copy link ẹ ṣe mọ ok jẹ lọ sí link yẹn sórí ẹ ń bọ̀ o. jẹ lọ fi link yẹn sórí péjì mi. mbụ page mi. link yẹn mo ti fi síbẹ̀ yẹn mo ti post link yẹn. mbọ. page mi. link yẹn mo ti. link yẹn nìyẹn so ẹ jọ nítorí ọlọ́run ẹ̀yin obìnrin ó ti ó jẹ́ nǹkan tó máa ń tìyàn lójú láti máa sọ wípé ọkùnrin ò fún mi lówó oúnjẹ kò tọ́jú àwọn ọmọ ó fi mí tì ó ń fìyà jẹ mí ó tọ́jú mi ó tọ́jú mi ọ̀rọ̀ rírùn ó tọ́jú mi èmi gan fẹ́ wọ aṣọ jù wọ́ lọ gan tó jọkùnrin èmi gan fẹ́ lo nǹkan jù ẹ lọ mo dẹ̀ mọ̀ pé àbùjá ò sí lọ́rùn ọ̀pẹ iṣẹ́ ni àwọn ọmọ mi mi ti ẹ̀rọjú sọ́run mi nílẹ̀ mọ́ ní ìrójú ẹ̀ ńlẹ̀ mọ́ ní ìtọ́ ti gbọ́ tó wà lọ́lídé iṣẹ́ ni kùrà àwọn méjèèjì torí mo ti sọ fún wọn wípé òbò ò lè tà iṣẹ́ lèèyàn fi ń jàre ìṣẹ́ ọmọ mi obìnrin ẹnu ẹ̀ fẹ́ ó láìkì nǹkan tó dáa tó bá fún o ó fẹ́ ra nǹkan màá fowó kun ó ń ṣiṣẹ́ àwọn méjèèjì ló ń ṣiṣẹ́ ó ti lọ bí iṣẹ́ lẹ́ni ó ti dé sọ́ọ̀ mi ò tí ì dé láti ibi ń sìn àwọn ọmọ kéékèèké nìyẹn nínú holiday wọn máa lọ ṣe holiday job wọn á lọ wáṣẹ́ ṣe torí èmi gan nígbà tó ń rè mí èmi ìyá wọn gan wọn rí mi tí mo lóbò tí mò ń tà ní bí wọn bá ń ta òbò gan ṣóbò yìí ò ní máa tàyàn iṣẹ́ òbò ló wá wọ́n tó yẹn ní èlò náà tó gbórókun múndíá tádélébò ń tún ìrìn ìwọ́dìí ẹ lọ wá ṣẹ́ṣe ẹ lọ wá iṣẹ́ ṣe ẹ lọ ṣiṣẹ́ ìtìjú orí burúkú ni kóbìnrin máa ní pé wọn ò fún mi lówó oúnjẹ wọn ò sanwó skul lọ́mọ wọn ò tọ́jú mi orí burúkú ni. Ah, ibóbìnrin lèmi ẹ lọ wá ṣẹṣẹ ẹ lọ kiri pure water ẹ lọ kiri gbàǹjo ẹ lọ wá nǹkan kiri. ẹ má èmi ò fẹ́ máa gbọ́rọ̀ àwọn nǹkan báyẹn ẹ má máa sẹ́ǹdẹ̀ sí mi ẹni tó bá ti rí bẹ́ẹ̀ mo fọlọ́run bá bẹ̀yìn ẹ má máa sẹ́ndẹ̀ sí mi ìmí àsẹ́ndà ní àti yín ká ẹ̀ sọ̀rọ̀ ni kí ni mo fẹ́ sọ àbí mo ti sọ̀rọ̀ ni ṣé kí ni kò lọ pa ọkọ ẹ ni. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o ṣé kí ni kò lọ pa ọkọ ẹ ni. ẹ lè mà. ẹ kalẹ́ o. ẹ lè mà ẹ kalẹ́ mà. ẹ kalẹ́. yes mà ẹ pètò mà. nípa obìnrin tí ó tí ẹ kọ́kọ́ play voice note ẹ yẹn a ti gbàgbé yẹn ìyá mi a ti gbàgbé yẹn ẹ sọ nǹkan mi. ẹ lè mà. ṣé òun ti tán ok ma ok ma. ẹ lọ wá ṣẹṣe tẹ́ ẹ bá ti ṣiṣẹ́ ìyà tí ò yẹ kó jẹ yín ló máa máa jẹ yín ìyà tí ò yẹ kó jẹ yín ló máa máa jẹ yín ẹ̀gbin tí ò yẹ kó ta bà yín ló máa máa ta gbà yín tó bá ti fẹ́ ṣe ìfun ẹran nílé àwọn ìyá nílé ọkọ ẹ̀yin lẹ máa lọ ṣe fún ẹran lẹ máa dáná àdògán yín lẹ máa fọ kòkó rin ìgbà tẹ́mi kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé mo máa ń ṣe nígbà tó wọ́ mi ò nígbà mo dẹ̀ tẹpá mọ́ṣẹ́ mi nígbà tí mo tẹpá mọ́ṣẹ́ mi tọ́lọ́ ń bẹ̀rẹ̀ sí ní gbàdúrà mi tó bá ti fẹ́ dáná nílé wọn èmi máa ní àtàwọn ìyàwó tó kù gan kọ́ máa wà máa gba olópò ìyẹn kọ́ ìyẹn kọ́ ló fi sọ pé obìnrin lẹ́kọ̀ọ́ ìyà ni kóbìnrin lọ ṣe fún ẹran nílé àwọn ọkọ ìyà ìyẹn kọ́ ló fi sọ pé obìnrin lẹ́kọ̀ọ́ ìyẹn kọ́ ló fi sọ pé obìnrin ò ní kò mọ tradition tó bá ṣiṣẹ́ débẹ̀ àti ìyá ọkọ àti bàbá ọkọ àtàwọn ẹbí ọkọ ẹ bèrè mi wàá ní kí wọ́n jókòó wàá gbọ́ olópò tó máa wá dáná tọ́ba wá dá ẹbí kí wọ́n yí iná ti wà lẹ̀ ni wọ́n wọ́n náà gbogbo yín máa jókòó ẹ máa cross leg ni wàá gbọ́ olópò olópò àdáná wọn á kó wọn dẹ̀ wọn á kó sínú kínní wọn á kó sínú kúlà wọn á fọ gbogbo pot wọ́n á gbalẹ̀ èlò náà fẹ́ gbà ìyá ni à ń lọ sílé wa lọ́dọọdún máa pẹran ìwọ ò ṣe jókòó kó cross leg wọ́n bá wàá kọ̀ jókòó ni ẹran bàbá alágbájá nìyẹn bá mi fún ẹran kìíní kan olópò ló máa ṣe ẹ lọ ṣiṣẹ́ débẹ̀ tó o bá ṣiṣẹ́ ọmọ ọkọ á gbá ojú ẹ àbúrò ọkọ á bu ẹ bọ àbúrò ọkọ tó dúró gan tó dúró tó ṣọwọ́ kú dúró kò ní kó gbà níbo ló ti fẹ́ bu ẹ tó bá bu ẹ gan máa gbin sínú ni wọn bí yálà yá ẹ̀rẹ́ kó sọ̀rọ̀ síta ló fẹ́ sọ. hello àǹtí kó má láìkẹ́ gan a máa gbin sínú ni. hello mà. hello. ẹ kú mà ẹ kú mà. Hmm. ṣé rí obìnrin tí ò bá ṣiṣẹ́ tó ń retí pọ́kọ́ máa kárí gbogbo responsibility òun irú obìnrin bẹ́ẹ̀ kò kí máa ní kò kí ní dignity rárá ẹni láàmì ilẹ̀ fámìlì ọkọ ẹni àbí láàrin ọ̀rẹ́ tó ti máa ń ní kò sí èrè fún ẹran máa ṣe fún ẹran máa máa lọ máa hárí ẹrẹ ẹjẹ rẹ lọ máa lọ èmi náà ti ṣe rí ọ but mo ṣe ń ṣe ni mo ṣiṣẹ́ pẹ̀lú èmi náà fẹ́ à ó tó stage ká béèrè máa pa olóko ni wọn ló fẹ́ ṣe ẹran báwo. o ò lè ṣiṣẹ́ kí ló ń rẹ tó ò lè ṣiṣẹ́ ẹni tó bá ti yọ̀lẹ́ á jẹun tó yẹ kí òye kó jẹ náà ẹwọn lóye tí máa yẹn tán lẹ́kọ̀ọ́ pé àwọn do onífura àwọn do lójú òbò pípọ̀ eh, lẹ́ni tó bá ti tẹ́ máa rí owó because I believe that every man needs to be financial freedom Oh, ní ìpìtọ́ ọkẹ́ tọ́kọ yẹn bá kú kọ́ṣẹ́ ò ní tọ́jú àwọn tó bá bí láti wà sufficient fún rẹ̀ bí mo bí àádọ́sìn ọmọ tọ́kọ yẹn bá lóhùn ṣe mọ́ wàláì mo fi tóbi ọlọ́run ṣẹlẹ̀ máa train wọn kò sí kan tó máa ṣe wọn tó lẹ́mìí gan kì í ṣe ọ̀lẹ tó lè mo lè yẹ kọ́kùnrin máa bèèrè níbo náà mi dé bó ṣe mo lè náwó mo lè kọ́ fúlà kí n ráyìn tìbátò mi gan mi ò kì í ṣe ọ̀lẹ ní kẹ lọ́wọ́ máa ìfún ẹran lọ́ṣẹ̀ fún ẹran mi ní pé kẹ má bọ̀wọ̀ fún àwọn fámílì ọkọ yín bọ̀ à ah, èèyàn lè bọ̀wọ̀ pẹ̀lú class ebi wọn kéran ti jiná ni kọ́ dẹ̀ ti palẹ̀ mọ́ port wàá gbolópò èlò lọ́lọ́pọ̀ fẹ́ gbà pátápátá wàá gbolópò márùn hundred thousand wàá kọ́ lẹ́ẹ̀kọ́ pín bàtẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ má ṣe fún ẹran ẹ bá dẹ̀ ń lọ tó bá yá wọn lẹ jí ẹran wọn ní gbogbo ẹran gbogbo ẹran nìyá màlíkì ti kó sínú akíní kan ọ̀búrú ọkọ tí ò yẹ kó sọ̀rọ̀ sí á sọ̀rọ̀ sí ẹ for me wọn sọ̀rọ̀ sẹ́mi rí ọlọ́run èmi náà kọjá àyè mi but àwọn náà wọn sọ̀rọ̀ sí mi rí torí mi ọlọ́run ò tò mí síbẹ̀ ọlọ́run ò tò mí bẹ́ẹ̀ láti láti lẹ̀ ni bí mo ṣe kéré tó mò ń grow mò ń grow mò ń grow mò ń grow níbẹ̀ but gbogbo ìgbà tí mo tiẹ̀ kéré gan kò ń ṣe pé kò sí kékeré yẹn kíláàsì tún ṣì ni on its own ẹ lọ ṣiṣẹ́ ẹ lọ gbéra yín sí kíláàsì yẹn kẹ́yẹ máa ṣe fún ẹran ẹ lọ gbéra yín kíláàsì díbi tí àbúrò ọkọ ò ti ní pè yín lólè ẹ lọ gbéra yín sí kíláàsì yẹn níbi táàbúrò ọkọ ò ti ní pè yín lóore tí wọn ti ní fi olè lọ yín ẹ lọ gbéra yín sí kíláàsì yẹn eléyìí kan sọ fún yín ọkọ ẹ mú ọlọ́pàá wọn wá fi mú kó kúrò nínú ilé tí ọkọ kọ wọn náà ti ta èmi àbí kẹ́mi fi ọlọ́pàá mú wọn mi ṣe ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ kó ṣẹlẹ̀ rí pọ̀ pé ìgbọ́ ọkọ̀ọ̀kan àbábúrò ọkọ̀ọ̀kan àfọlọ́pàá mú mi èmi gan fẹ́ fọlọ́pàá lówó kan detain ẹ̀ fóṣù mẹ́ta kan má jẹ́ òórùn èlò lọ́lọ́pàá fẹ́ gbà èlò ṣiṣẹ́ go and work èlò ṣiṣẹ́ ẹ má máa sọ pé kinní kan ẹ dúró lórí ìdúró pé bí ò bá bá mi tọ́ ọmọ mi máa tọ́ máa dẹ̀ tọ́ dórí máa tọ́ dórí ah. ló ṣiṣẹ́ ni ló ṣiṣẹ́ gbogbo ẹ̀yin àǹtí mi kí ni kí n ṣe i'm dying ègbè mi ò lówó tí mo fẹ́ fún yàn o torí èmi náà ń ṣiṣẹ́ kí n tó rówó ni o obìnrin tó bá ti àwọn tí mo lè fún lówó ń ṣe àwọn arúgbó tí mo rí pé à nǹkan kan yẹ pé wọ́n ti dàgbà mo láwọn arúgbó bẹ́ẹ̀ yẹn tí mò ń tọ́jú bẹ́ẹ̀ obìnrin tó sì wà ajá tó sì wà èébù bíi tèmi kò wá jókòó kan kó lé ọkùnrin kan ò fún ẹ lówó oúnjẹ kò fún àwọn ọmọ lówó oúnjẹ kò wá expect pé màá bẹ ẹ raise owó lórí ìkànnì yìí àbí màá bẹ ẹ sọ pé ọlọ́run ò ní jẹ́ mi ní káwọn ẹni ẹlẹ́ni dáwó fún ẹ láyéláyé orí pé mi gan bẹ̀bẹ̀ pé kí wọ́n ra kí wọ́n kí wọ́n vote fún mi ni mo ti send link yẹn kí ló dé tí ò tí appear orí pé mi gan bẹ̀bẹ̀ pé kí wọ́n vote àwọn ẹni ẹlẹ́ni èmi á wá máa sọ fún wọn pé ẹjẹ bá mi dáwó fún kó dáwó fún able body person àbí wọ́n ti dáwó fún ni ah, wọ́n ti dáwó fún ni ẹ lọ ṣiṣẹ́ go and work go and work go and work kí ló dé tí link yẹn ò lọ tó fi question mark sí go and work ẹ lọ ṣiṣẹ́ ẹjọ́ ẹ jẹ́ ẹ gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin ok link yẹn máa appear sí i think so. ok link yẹn ni mo ti pin yẹn o ẹjọ́ ó nìyẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi click on ní kẹ́ vote fún mi ẹ̀yin ará naija ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ vote fún mi please ẹ jẹ́ kí n gba award yẹn support me this is the only time this is the way one of the ways you can support me please ẹ mọ̀ pé mi ń ṣiṣẹ́ èmi ò ní bẹ̀bẹ̀ pé kẹ́ fún mi lówó ẹ lọ ṣiṣẹ́ ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ shabarikolo dot com ẹ̀yin kọ̀ọ̀kan bí ẹ̀yin obìnrin kan ẹ lè pè mí kó dẹ́ dìbò ẹ má ẹ má pè mí pé ọkọ yín fún yín lówó èpè ni màá ṣẹ́ o èmi ò sunkún bẹ́ẹ̀ yẹn sọ́kùnrin lọ́rùn o ẹ má pè mí o mi bá dẹ̀ ṣe bí ẹ̀fọ́ kúròkùnrin mọ̀ pé ìyà ò jẹ mí bóyá mo kàn fẹ́ kó wà responsible ní bọ́ eléyẹ ìyà ń jẹ ẹ̀yin ni ẹ má pè mí o ire o dàrọ̀ ẹ ṣé mo dúpẹ́ thank you so much bye.